mo lè torí ẹ̀gbọ́n roku o. mo lè torí ẹ̀gbọ́n rọ ọ̀sà o. ẹ̀gbọ́n sọ pé ayé dùn kí n wá jayé ẹ̀gbọ́n sọ pé ọmú dùn kí n wá mọ́ mú. kí n tó mú mi ayé ẹ̀gbọ́n mi jọ ọmọ ayé kí n tó dọ̀mọ́ ayé. ẹ̀gbọ́n mi lówó ẹ pé má bàa náà tó bá yàrá talent tó máa gbé àbúrò mi náwó kò fẹ́ fún mi náà tó bá yàrá talent tó máa gbé talent tó máa gbé. àjọ ń fira wa ṣeré ni àjọ ń fira ṣeré ni àjọ ń fira ṣeré ni ojú tẹ̀gbọ́n mi ojú tì mí ojú tàbúrò ojú tì mí ìwọ ló ń lójú tí o àjọṣepọ̀ tó wà láàrin ọmọ ìyá ṣe tú o. okùn ọmọ ìyá yìí kò ṣe jọ máa jẹ́mu yẹn ti wà tipẹ́ látòdì ọ̀run ọlọ́run ló fàṣẹ sí ọmọ ìyá tó bá rúre ló máa sọ ọ́ rí i. Blood is thicker than water. Yóò lè bẹ́gbọ́n mi ṣọ̀tá ẹ̀gbọ́n mi mú mi ayé kí n tó mú mi ayé ẹ̀gbọ́n mi jọmọ ayé kí n tó dọmọ ayé. tẹ̀bí bá kọ̀ ni ẹ̀gbọ́n lè kọ̀ ni táyà bá yà lọ ẹ̀gbọ́n lè yà lọ. Ah! kọ́. mo gbé padà. adéoyè kí ló dé ń bò ló ń lọ. ibi tí mò ń bọ̀ náà mo dé yìí. kí ló fẹ́ fọ̀bẹ ọwọ́ ẹ ṣe. ibi tí mo ti fẹ́ lórí. ọ̀bẹ kí ni mo ṣe fún ẹ. bọ̀dá mi kí ló táyé yín rí báyìí kí ló tẹ̀ fẹ́ kí n lólé ayé kí ló tẹ̀ fẹ́ kí n rógo mi lò kàkà kí n má gbádùn kàkà kí n má rógo lò láyé yìí ẹ máa lọ fọ̀run ṣe gbùgbé ni ah. ikú ikú ẹ ọwọ́ mi ló ti máa wá. Ah! tínú bá dùn ẹ má ṣòfin. ọjọ́ tínú bá dùn ẹ má ṣòfin o. gbogbo tó ń fẹ́ ọlọ́run àṣẹ fún ẹ ò ní jọrẹ lójú lágbára ọlọ́run ẹ àrídùnnú ló jẹ́ fún mi lánàá ló jẹ́ fún mi lẹ́ni ò ní di àríbànújẹ́ fún mi lọ́la lágbára ọlọ́run ah, wo mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an nítorí pé ọlọ́run ò fi ẹ̀mí ìgbéraga sí ẹ lọ́kàn o ò dẹjọ́ rẹ lójú o ò rí rẹ pé kò sí bó ṣe jẹ́ lágbára ọlọ́run òkè òkè ló máa máa lọ o ò wá jẹ́ kémi tí mo jẹ́gbọ́n ẹ̀ náà o ò jẹ́ kí n fi pé kò sí lọ́wọ́ mi pọ́wọ́ ẹ ló wà ọlọ́run ọba oníṣàrà ni ọlọ́run ń gbà mí ó máa ń sọ àbúrò di ẹ̀gbọ́n á wá sọ ẹ̀gbọ́n di àbúrò ṣùgbọ́n ní titi ẹ o jẹ́ kí n fi pé n tó ní èmi ni mo ní lágbára Ọlọ́run táyé bá ń jẹ ayé tígbà bá ń jẹ gbà ò ní di àrípòṣe lágbára Ọlọ́run ọkùnrin abalẹ̀ o gbogbo ọ̀nà tó ń gbà lọ́tún lósì tó fi rọ́gbọ̀n kan dá ọmọ aráyò ní babẹ̀ jẹ́ fún ẹ o ṣé bàbá mi wọ́gọ́ tí wàá rí pé tí n bá ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀ má sọ̀rọ̀ jù kí lẹ fẹ́ ní <laughs> tó ṣẹlẹ̀ ni pé owó skul àwọn ọmọ ẹ̀ àwọn méjèèjì àwọn tó ti increase ẹ̀ sí three fifty thousand pàtàmù sìn mo tiẹ̀ mú tẹ́lá dání pé kí n fi. ilé ayọ̀ fi tẹ́lá jẹjẹ ṣe wẹ̀ bí wọ́n máa fi hàn mí bóyá èso tàbí ah! <laughs> kò sí wàhálà ogun kọ́lẹ́ bá ti fẹ́ ṣiṣẹ́ náà. because tí wọn bá sọ pé Ọlọ́run rí òun kó mhm. jẹ́ kí èèyàn náà rí òun sọ pé ọ̀tọ̀ níye tá à ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah, so gbà tó dẹ̀ ti increase ẹ̀ mú láti jẹ́ kí kò mọ̀ kò sí wàhálà ah, o ṣe bàbá mi àdúrà gbà ọkàn mi tún wá wà lára ẹ pé kí n ṣàjọjú sí ẹ kí n rí ẹ nígbà tí mo dẹ̀ wá iná in fact ó ṣèso rere eh, mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí sàlẹ̀. Eh. Eh kí nìkan náà. tá a bá dé tàwa àdìo ẹ̀ kò sí nǹkan fẹ́. ṣé kò ṣáà lè ṣáà. ẹ ṣáà máa bọ̀ tẹ̀lé mi. tinú bàbá jẹ́ òfin àmúni o tinú bàbá jẹ́ òfin àmúni o o tinú bá dùn máa ṣòfin tinú rẹ̀ bá dùn tínú bá dùn máa ṣòfin. adéoyè adéoyè tínú rẹ bá dùn máa ṣòfin. tínú bá bàjẹ́ òfin àmúni o tínú bá bàjẹ́ òfin àmúni o tínú bá bàjẹ́ òfin àmúni o tínú bàjẹ́ òfin àmúni o. mo mọ̀ pé àwọn business partner ó máa máa disturb all the time. ohun eh, tí mo fẹ́ fi wọ̀n lélẹ́yìí. mọ́tò yìí. mi ò sọ pé mi mo ní o mo mọ̀ pé wọ́n ló ní àmọ́ sọ mo mọ̀ pé nǹkan tí wọ́n bá ní èmi mo ní <laughs> nǹkan tèmi náà bá ní tàbúrò mi ni mo kàn fẹ́ kó o sáré ṣe oore yẹn fún mi pé kó o fún mi ní mọ́tò yìí so that màá lè gbé fún àwọn tó máa bá mi fi ṣe káàyà àbí uber so wọn á lè máa mú tọrọ kọ́bọ̀ wálé wá fún mi èmi náà máa fi jẹun kò ní jẹ́ pé gbogbo ìgbà ni màá máa sọ fún mi pé mú wá mú ìwá mú tàn wá mú ìwá mú tàn wá sọ̀rọ̀ mm. mi yẹn yẹ so because Ọlọ́run kó ṣàánú fún ìwọ kàn jẹ́ ọmọ tó dáa ni tó bá pẹ́ lòmíì ni gbogbo bó ṣe ń ṣe yẹn kò ní ṣe mm. ẹni tó dẹ̀ lójú lójú ń tì ṣe understand a lè jẹ pé hmm. wọn bá ni màá máa gbé bùkátà tèmi náà wà báyìí So yẹ adóyè ẹ eh, mo fẹ́ bí lọ ṣé mọ́tò ṣé ó ní extra tire. no everything wà nbẹ. báwo ni engine ńkọ́. sound eh, eh. kò sí nǹkan kan tó ṣe àwọn òkò ráyè ká máa wà ní. ṣé epo wà nù àbí. àwọn rògbò tí ẹ ń ṣe wàhálà náà a lè nìkan sáré rèpò sí everything set jack gbogbo ẹ engine sound everything sound. ok ok sáré mú kọ́kọ́rọ́ fún mi kó jẹ́ ní tètè máa gbé lọ kíákíá. àti gbélé ń ṣe wàhálà bọ́yẹ̀ ní lè gbé lọ báyìí báyìí báyìí. kí ni hmm, reason. ẹ̀ ní lè gbé lọ báyìí Eh, kò ń ṣe nǹkan tó le bọ̀ mo kàn fẹ́ yanjú ọ̀rọ̀ kan tàbí méjì lórí ẹ̀ pẹ̀lú ìyá yìí kí n tó tó bá ti dọ́là màá kọ́ pé yín ẹ̀kọ́ wa pick ẹ̀ up sí wàhálà. tó o fẹ́ yanjú ọ̀rọ̀ kan pẹ̀lú ìyàwó ìyàwó. ìyá yìí. ta ló ń jẹ́ ìyá yìí ṣé o ní ìyá méjì ni. <laughs> bọ̀dá mi kílẹ̀ tẹ̀ ṣe báyìí ìyàwó mi náà ni mò ń pè ní yàyì wọn la máa ń fà yín máa ń jọ ń pè eh, wọn nìyẹn. kò tètè yé mi ọ̀rẹ́ mi kan náà wà tó bá máa sọ̀rọ̀ á ní ìyá <laughs> ìyá yìí tíyàwó ẹ̀ náà bá máa sọ̀rọ̀ á ní bàbá yìí bàbá yìí. slang ni. ọ̀kẹ́ ah, mi mọ̀ pé bó ṣe rí nìyẹn so o kọ́kọ́ fẹ́ lọ sọ̀rọ̀ yẹn fún ìyá yìí kó o gbàṣẹ lọ́wọ́ ìyá yìí kó o tó gbé mọ́tò fún mi. kò sí nǹkan tó jọ èmi tí ẹ̀kọ́ lọ́rọ̀ ta fẹ́ yanjú ni kí ó dé di pé màá fún yín ní go ahead lórí ẹ̀. ló mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ Adéoyè ṣé o yọ̀ǹda mọ́tò fún mi àbó tí yọ̀ǹda ẹ̀. mo ti ìyọ̀ǹda ti bá tipẹ́tipẹ́ mo kàn fẹ́ yanjú nǹkan kan pẹ̀lú òun ni tó máa tó bá dẹ̀ dọ́là máa pè yín kẹwàá kẹwàá gbé tí yín máa hand over key fún yín. thank you very much God bless you ṣe wàhálà sá thank you God bless you ṣe. so títí bí yẹn náà máa transfer sí yín so ẹ lè tètè sanwó eh, sùn àwọn. no problem no problem ṣe thank you so much. all right sir yeah. okay sir. Yeah. Yeah mo lè torí ẹ̀gbọ́n rọ̀ ṣá ọ́. ẹ̀gbọ́n sọpá yé dùn kí wọ́n jẹ́ ẹ̀gbọ́n sọpọ̀ mú dùn kí wọ́n mọ̀ mú. lọ́ọ̀dì síkà rẹ̀ ọ̀tá ẹ̀gbọ́n mi ṣe ká. ọ̀nì hmm? mo máa fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí kò ń hmm. ṣọ̀rọ̀ bínú kò ń ṣe ọ̀rọ̀ ọjà bẹ́ẹ̀ kò yẹ kéèyàn rò tọ̀rọ̀ ńlẹ̀ kéèyàn má lè sọ torí mo rí pé bọ̀dá ń sìn hmm. wọ́n tún wá bẹ fún school fees àwọn ọmọ wọn <laughs> ẹ gbà mí ṣógun láyé ni ẹni tí ò bá ti nágbára private school á fọmọ sí government school ìjọba ṣe léèwé náà kí ló wá dé tán nira wọn lára tó le tó yẹn èmi máa mọ̀ràn wá ni o advice wọn kọ́yẹ̀tì lọ fi àwọn ọmọ wọn sí government school ń sìn kò sí tìjú ń bẹ́ẹ̀ àwọn ọmọ ilé nìyàn gan ń lọbẹ̀ ìwọ jẹ́ bàbàrà. Hmm, ọ̀rọ̀ ẹ yé mi mọ̀ pé um, ojú ló ń rojú ṣàánú ni nítorí kò sẹ́ni tí ò fẹ́ nǹkan rí fọ́mọ àti wípé ẹni téèyàn bá súnmọ́ òun lèèyàn jarun pálù wọ́n súnmọ́ mi lọ ṣe ń jarun pálù nìyí kò sẹ́ni tí ò fẹ́ nǹkan rí fọ́mọ tó ń bá lọ sí private school kó lè dáná ni. adé mi kò sẹ́ni tí ò fẹ́ nǹkan rẹ fọ́mọ ẹ̀ àmọ́ tí nǹkan rẹ yàn bá wọn ẹlẹ́dẹ̀ẹ́ èèyàn ṣé èèyàn máa parẹ́ ẹ ni. àwa ẹni tí wọn bá sùn ló ń jarun pálù tó ń sọ yẹn òkè nísìnyí ní tààmù yìí wọ́n ti jarun pálù ẹ̀ wá fún wọn next time wọ́n á jarun pálù ẹ̀ wá fún wọn jọ another section kọ ọdún òun lè fẹ́ ṣe yẹn dà ó rí òun gan sí ó tún wá ṣòro ṣe ìgbà táyà èèyàn bá ń rí fẹ́ dà ni wọ́n máa mọ̀ ọjọ́ tí wọn bá ti sọ náà báyìí èèyàn mọ̀ ṣe mọ́ lójú wọn ó le má ṣe báyìí lọ títí láé. àwọn ọ̀rẹ́ ó yé mi ó yé mi a máa wá bá ṣe máa ṣe ni. wo jẹ́ ń kó ẹ̀bẹ̀ ṣe máa ṣe fine kápẹ́ńtà ni bọ̀dá bóyá ṣe mo kò fetch wọn much Emi ò bá sọ pé kò sit wọn down Bi wọn kini nìkan tó fẹ́ máa ṣe gan-an yes dábọ̀dé lókòwò business wo lo fe máa ṣe kí wọ́n lọ ronú sí i tí ti ronú sí bẹ́ẹ̀ tán bá jábọ̀ fún ẹ nǹkan tó bá dẹ̀ ní tó mọ̀ pé fáìnì onágbára wá fún wọn wọ́n dẹ̀ fi bẹ̀rẹ̀ business náà nínú ẹ̀sìn wọn a máa mú wọn a ṣe fọ́mọ wọn a ṣe fún ìyàwó wọn a lè ṣe fara wọn wọn ò máa tọrọ lẹ́ni tọrọ lọ́la tọ́ àá kí ló dé. oye mo understand mo eh, ti rí sense nínú ọ̀rọ̀ tó sọ́nsìn torí ok that even reminds me torí àwọn gan bá mi sọ̀rọ̀ nísàlẹ̀ nsìn mo dẹ̀ ti rí pé ok i think that's a good business for him tí mo bá ṣe nǹkan tó sọ yẹn mọ́tò wa tó wà sálẹ̀ tó jẹ́ pé àkókò ń lò ó kàn ń wà nílé náà ni kò so kò make sense bákan ṣe páàkì sílẹ̀ akọ dógùn mọ́lẹ̀ ni bá mi sọ pé kí n gbé fáwọn so àwọn máa ma fi ṣe taxi máa ma fi ṣe bóyá uber or something so gbogbo owó tán bá ń rí mbẹ̀ náà tán bá ma fi join it together at least wàhálà àti ẹ̀wà lesson lọ́rùn ti tèmi ju léni lọ́la léni lọ́la so mo ó jẹ́ kí n mú kọ́kọ́rọ́ fún wọn sàlẹ̀ gan ni bí mo ṣe wọ́n ṣe bá mi sọ̀rọ̀ àmọ́ mo pé oh it is gonna be so wrong of me not to talk to you about it and just give him the key mo ṣe nìkan jẹ́ kí n bẹ́ẹ̀ sọ́nà then máa pé wọn bóyá kan tó délé àbí later lálẹ́ lè sọ fún wọn kan wá gbé mọ́tò lọ́la i think that one will do for him. adé mi mọ́tò èwo gan ọ̀rẹ́ ò yé mi. mọ́tò tó wà nísàlẹ̀ náà ni ṣé ìta park sínú ilé rí fi ṣe kọ́kọ́ ìyẹn mà ti lọ. lọ bó. <laughs> mọ́tò tó jẹ́ pé àánú alánà ni mo ṣì promise ìtòkùn bàbúrò mi wọ́n gbà wá gbé lọ́la in fact gbogbo ọmọ ti rí kọ́kọ́rọ́ mọ́tò yìí láìpẹ́ yìí. kọ́kọ́rọ́ wo ló ń wá kiri kí nǹkan tó ń ṣe tòkùn mọ̀ ń bọ̀ wá gbé mọ́tò ṣé o bá mi sọ tẹ́lẹ̀ ni. ó ní mo fẹ́ sọ fún ẹ gbàgbé ni àti pé ṣèbí nǹkan tọkọ mi bá ti ní èmi náà ni mo ní nìyí. ní kò ṣe má sọ fún mi ní kí n ṣe má mọ̀ pẹ̀lú ṣe sọ fábúrò ẹ pé kókò déédéé máa bọ̀ nulẹ̀ mi kó wá gbé mọ́tò no show make sense èmi tí mo sọ fẹ́ gbọ́ mi pé kí n kọ́kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo gọ̀. àná ah, owó ò gbọ́dọ̀ dá nǹkan ṣe lẹ́yìn mi náà. ẹ so èyí tí wọ́n dáṣe yìí kọ́. mi ì dáṣe mo ní mo gbàgbé. ó gbàgbé ó dẹ̀ ti sọ fún kó wá gbé. no it's not funny. lókè mi ò bá àlàyé fẹ́ ṣe é sí èmi ti sọ fún bọ̀dá ti tèmi náà pé ẹ máa bọ̀ ẹ wá gbé mọ́tò kọ́kọ̀ jẹ́ kí n sọ fún ẹ ṣé afẹ́ pé mọ́tò sí méjì ni ṣé yọ̀ọ̀kan máa mú wájú yọ̀ọ̀kan máa mẹ́yìn ni. ọ̀ọ́nì kò lè tó yẹn àlè pé mọ́tò sí méjì ti fẹ́ ní solution sìn fún wọn lówó kán fi bẹ̀rẹ̀ business nínú owó yẹn náà mo á lè ra mọ́tò àbúrò mi ò ṣiṣẹ́ náà èmi náà kẹ̀dẹ̀rẹ̀ full housewife ni mí. àbúrò yẹn ò ṣiṣẹ́ kí ló dé tí kò lè wáṣẹ́. ọmọdé ṣàṣì ní bóun ló ṣe é ṣe báyìí. ọmọdé fẹ́ máa fi mọ́tò ṣe kó máa fi kóbìnrin. wàhálẹ̀ ẹ fẹ́ ṣé màá gbà kó ti lọ́wọ́ ọkọ mi ní bóun ló ṣe báyìí. ìdààmú àbí mi olówó yá pín kẹ́ àlẹ́ nobody. ọ̀rọ̀ bọ̀dọ̀ ò lè tó yẹn. Adéoyè kí ló dé tó ń lé mi káàkiri. ìgbà jẹ ọwọ́ ẹ ni kò bá mi gbé. ìgbà jẹ tèmi. ìgbà jẹ tiẹ̀ wo ni. gbé bá jẹ fún mi jáde. láíláí. láíláí kí ni mo dẹ̀ o dẹ̀ ń jẹ́ kí n máa sáré tẹ̀lé kiri ó dẹ̀ sáré lọ sáré ṣìkì. Adéoyè ó gbẹgbẹ ajé lọ́wọ́ mi adéoyè bá ń gbẹgbẹ ajé mi o. Adétúnjí Adétúnjí dìde jàre ah, ah, mo lálà ni mo lálà ní ojú àlá mi mo rí tí àbúrò ẹ gba igbá lọ́wọ́ ẹ igbá ajé ó gbà lọ́wọ́ ẹ ta ló gbàgbá náà. èèyàn abúrò ẹ ti gba kádàrá ẹ ó ti gba kádàrá ẹ nìyẹn ah. gbogbo nǹkan tó yẹ kó máa fi jéèyàn làbúrò ẹ ti gbà lọ adéoyè ti gba kádàrá mọ́ ẹ lọ́wọ́. Bukola bóyá nǹkan tèmi àti ẹ̀ta àjọsọ lọ́sàn-án àwọn nǹkan yẹn ló sì wà lọ́kọ̀ ẹ̀ tó fi ń lórokoro àbí. wo wo wo alátèmi ò gan o alábi ò gọ̀ rárá ni tí bá ṣe la bẹ́ẹ̀ náà ló ṣe rí fún mi láti ẹ̀ ti rí i pé ó gba igbá lọ́wọ́ ẹ̀ ah ee adé mọ́mì tinúkẹ́ mi ò nígbàgbọ́ pé ẹ̀dá ọlọ́run kankan lè gba kádàrá mi kò pọ́síbù ọ̀wẹ́ tó bá jẹ́ pé onígbàgbọ́ pé adé oyè àbúrò mi gba kádàrá mi lọ gba padà lọ́wọ́ ẹ̀. kémi lọ gba padà lọ́wọ́ ẹ̀. òfin mi jẹ́ ṣùgbọ́n àrí ah, gba kádàrá gba kádàrá tó bá gba kádàrá tó kádàrá náà wọ́n ah, kádàrá ẹ̀gbọ́n sọ́ọ̀lì gba kádàrá mi sá. mo lè torí ẹ̀gbọ́n rọ̀ ṣáá ẹ̀gbọ́n sọ ayé dùn kí wá jayé ẹ̀gbọ́n sọ pé dùn kí n wá mọ́mú. ọkọ mi ìyàwó mi ọ̀rọ̀ kan mà ní ọ̀rẹ́ mi fi lọ mí lẹ́yìn kódà àgbà tó sọ fún mi ṣe ní etí gbogbo àǹtẹ́nà etí mi ná sókè wá wá wá báyìí ni. ó ní tá bá kówó sínú bísínẹ́sì yẹn láàrin ọjọ́ márùn-ún wọ́n máa fún wa ní ìlọ́po méjì owó wa padà. Ah. Eh, láì gbé láì fà láì ṣe wàhálà kankan láì làágùn ṣàkọkọ owó ẹ̀ wá ni tó bá ti kólẹ̀ báyìí wọ́n máa wọ́n máa kó ìlọ́po méjì fún ẹ padà. ìlọ́po méjì. ah kọ́ tóun náà ṣe ni ẹ̀. business tó fine gan ni but ọlọ́run ràn wá lọ́wọ́ this time around. ah wo ìyàwó mi kí la fẹ́ ṣe báyìí nígbà tí ò sọ lọ́wọ́ wa. ah solution wà. gbọ́dọ̀ láti fẹ́ rí ọlọ́run ti dájú wa this time around gbọ́dọ̀ láti fẹ́ rún oṣèlú business bí business ṣe ṣe fine tó gbọ́dọ̀ láti fẹ́ rún owó náà dancing. ah family tiẹ̀ ló máa kówó fún wa. ṣé àwọn family ẹ ló fẹ́ kó sílẹ̀ tá a fẹ́ fi ṣe àbúrò ẹ bàbá ọkọ mi ló máa kówó fún wa ìwà lọ bá wọn wàá sọ fún wọn pé kán fún wa lówó wàá fẹ́ ṣe business wàá gbowó tó ní kìmí ni owó tó ṣe tó gara dáadáa torí gbowó bá ṣe pọ̀ náà ni èrè ẹ ṣe máa pọ̀ so wàá gbowó tó pọ̀ tó yẹ pé tá bá ti kólẹ̀ báyìí láàrin ọjọ́ márùn-ún máa gbà lọ́pọ̀ méjì wá báyìí ah smiley tó di báǹkì ló máa jẹ́ kò yẹ láàrin oṣù méjì méjì sí mẹ́ta ah ọkọ mi olówó orí mi àwa gan máa wá lọ́wọ́ jàbúrò ẹ lọ òun kò wá nímọ̀ bí tá a ti ṣe kò ní mọ̀ ọ̀nà tá a gbé gbà ìyá tètè ló wá bá ṣe máa gbowó lọ́wọ́ ẹ̀. tẹ́ ò bá ti ń gbọ́ ọmọdé jẹṣu lóko gọ̀mùgọ̀mù imú àgbàlagbà ló máa wò àgbóògbà náà kọ́ lèèyàn máa lọ máa sọ pé káàbúrò mi mú wa mú wa mú wa mú wa o àmì ìmọ̀mọ̀ èlè bá sọ o torí pé jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ dó ọ̀rọ̀ àjọsọ ti wà láàrin èmi àti ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ olówó dé bóyá bísínẹ́sì kan àbí nǹkan kan tí mo fẹ́ ṣe so tọ́lọ́run bá ṣe tọ́rọ̀ owó yẹn bá bọ́ sí i á jẹ́ pé bóyá bísínẹ́sì tí wọ́n sọ yẹn bóyá àyìnlá máa kọ́kọ́ ni máa kó lé ọ lọ́wọ́ ni máa kọ́kọ́. mi ò sọ gbogbo ilé fún mi ah, tẹ́lẹ̀ wà wá lọ báńsì eh. wà jẹ́ kó tètè kówó yẹn fún ẹ kó tètè ṣe ní kíákíákíá. ẹ̀yin obìnrin ọlọ́mọ àyẹ̀kọ́ pa ìyàwó mi nítorí pé o ti gbọ́rọ̀ owó so kàn bẹ́ẹ̀ kàn bẹ́ẹ̀ bí mọ́ńkì o ti sáré pọ̀ mẹ́ẹ̀ o ti bẹ́ẹ̀ síbi. ẹ̀yin obìnrin owó ló máa pa yín ìjọ ìyá mi nìkan lówó ò ní pa torí ìyá mi kò fẹ́ràn owó jọmọ ẹ lọ. olówó bá pa mí ìyá máa jẹ́ ó dẹ̀ mọ̀. lọ́nà wo. ìwọ ni kó wá mọ bó ṣe máa ṣe àárín yẹn tí bàbá ọkọ mi máa fi tètè kówó fún ẹ owó tó dẹ̀ tó tó tì. Bùkọ́lá bó ṣe ń gbọ́ owó owó owó owó owó wá tèkè ẹ sì náà ṣé bí mo ṣe wà èèyàn máa pákéjì ara ẹ ni tó bá rẹ́ nìkan tó bá jólówó tó bá fẹ́ lọ bá fún nǹkan kan má ṣe gàlìgàlì má jẹ́ kó mọ̀ pé bóyá kí nìkan ó máa rí brand ara ẹ ó máa rí pákéjì ara ẹ ṣe understand ìwọ náà bóyá kí n tó lọ bóyá ebi ń pààyàn ni wàá kọ́kọ́ mu gàrí ṣo gẹ́ẹ̀tì mi tó bá dẹ̀ dín ẹ̀kọ́ ní kí ló ṣe kó ló jẹ́ tọ́kì ṣo mọ̀ ẹ̀yà kó ló jẹ́ tọ́kì. tó bá wá bí nǹkan kí ni wàá bí wàá bí wàá bí <laughs> tọ́kì tó wà ní bírèmì. ọmọ a ah, ò ti gbọ́njọ ọjọ́ orí ẹ̀ jù then ṣorí bó ṣe wà yẹn màá nídìí láti pè mo kàn bẹ́ ìyàwó mi mo kàn lè lọ bẹ́ẹ̀ máa pè àjọsọ máa fún mi appointment kò ní pé kí wọ́n á débẹ̀ téèyàn bá wó lówó lọ téèyàn lápọ̀jùmẹ̀tì kódà kó máa wà nílé kó máa wọnú mílíọ̀n tó mílíọ̀n wàá sọ fún ẹ pé kò sí lé nu. mẹ́sọ̀ polówó gbà. ìyàwó mi rẹ̀ àmú fẹ́ ṣe nǹkan bá ti lọ sọ́dọ̀ àbúrò mi ti bá ti gbẹ́rù dé promise mi pé a máa ń ra wa gan pé máa ń rún ẹ gan máa jí ẹ mo fẹ́ kí máa rún ẹ kiri gbogbo orígun lé ìkà ìkò ìkà ìkò ìkà ìkò ìkà mo fẹ́ kí máa rún ẹ. èyí tó bá rí ẹ tó ń ṣe ìkà ìkò ìkà ìkò wá rẹ pé agbára náà ló wá pọ̀ tó bẹ́ẹ̀ ìgbà wo ni mi yìí ìlú mo fẹ́ rún náà tó rùn ìwọ náà ló máa ń rẹ̀ kò ní rẹ̀ mi ẹ̀jẹ̀ ìwọ náà ló máa ń rẹ̀ jẹ́ ìgbà kí ló fẹ́ lè kí ló fẹ́ lò o ṣé wo mọ̀ pé olómi ló máa ń rẹ̀ eh, eh, eh, kí ni kí wá ni ìbọ̀jù wà ní pé àbúrò ẹ̀ mọ́ bọ̀ jẹ́ ah, nǹkan tí mo fẹ́ ká lọ́ọ́ kẹrin ìyàwó mi máa rọ́ sí mi lọ́rùn ìyàwó mi má jẹ́ kó ń jẹ́ jóná nǹkan tó ń ṣe gbọ́dọ̀ jóná o. uncle mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ mo nǹkan tí mi ò bá lọ́gbọ́n ọmọdé tèmi èmi ò bá dá lábàá pé èyí tẹ́ máa fi ní kí máa tẹ́ǹdì sí ìyàwó yín tí n bá ṣe ti ìyàwó yín tán eh, tí n bá ṣe tọ̀dọ̀ yín tán kí n má gbàgbé ìyàwó yín màá ní ẹ jẹ́ ká fọwọ́ mú kan màá fèsì ẹ̀yìn gbogbo nǹkan tí mo bá fún yín bóyá bóyá business kan lẹ máa ní láti lọ invest lé lórí màá fún yín ní like five hundred thousand kẹ́ fi lọ ṣe bísínẹ́sì yẹn kẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn gbogbo ìtẹ́ bá ń rí náà kíyàwó yín ṣe lọ ṣe sùúrù tí bísínẹ́sì tẹ́yìn bá bẹ̀rẹ̀ tó bá boom ẹ̀ wá owó nínú èrè tẹ́ bá rí ń bẹ̀ ẹ̀ fúnyàwó yín àwọn náà fi kún owó ọjà títí wọn wọn máa tà lába tèmi bẹ́mi ṣe rò pé ó ṣeé ṣe lásìkò yìí nìyẹn tí nǹkan á fi rọgbọ díẹ̀ for the main time. ẹ o ṣe àdéhùn ẹ tí n bá gbọ́ ẹ lágbọ́yé dáadáa ó ní kí n jẹ́ ká kọ́kọ́ kó má dàbẹ́ ni pé àkóni méjì bọ̀ náà lẹ́ẹ̀kan náà mm. ọ̀rọ̀ tó sọ yé mi pátápátá tí n bá sọ fún ẹ pé nǹkan tó sọ òye mi ìka ni mo fi ṣe ká fi ṣe pé tígi bá wó ligi tòkí ẹ̀ ní ká kọ́kọ́ gbé àgbẹ̀ ẹ kò sí wàhálà gbogbo nǹkan tó bá ti ṣe náà òun náà ní dáadáa pé ká sì fi ti ìyá yìí lẹ̀ ìyá yìí ah, mm. ah, olówó sọ̀rọ̀ olóò láìdí àgbà ah, tó jẹ́ pé wọ́n lọ́lọ́run gbé sí mi pé kí n máa bèrè lọ sí màá sọ pé n tó ṣe dá yìí tó tiẹ̀ fẹ́ ṣe náà ti dá ó dá à ah, ó dá o à ah, ọlọ́run aṣáà máa bá mi ràn lọ́wọ́ àmì ọ̀kọ̀ọ̀kan láyé ọ̀sẹ̀ ṣòkòtò mm, kò sí wàhálà yóò rọrùn. okay hmm? so business ẹja tẹ́lẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ lọ fi owó yẹn bẹ̀rẹ̀ kẹ́ fi gbogbo ìtẹ́bàdàn rí bẹ́ẹ̀. adóye aláti five hundred thousand náà ti wọlé sísìn ah wo bàbá mi ṣe mo dúpẹ́ ò ní jábọ́ lágbára ọlọ́run ò ní relẹ̀ ah ọlá ọmú kan náà tèmi àti ẹjọ́ mu òkè òkè báyìí lẹ́mu ẹ̀ máa máa rù sí ah ẹni tó bá ní kó jábọ́ báyìí ló máa jábọ́ láṣẹ Èdùmàrè mm, ah, in fact ah ọlọ́run ṣe o ọlọ́run ṣe mo dúpẹ́ mo appreciate yẹn gan thank you very so much lágbára ọlọ́run ọlọ́run tó wá ṣe ẹlẹ́ni tó ń ṣe fún mi ṣe fún mi àìní lè ṣe fún mi ọlọ́run ní jẹ́ kó rí tọ́lọ́ bá tó wá kádàrà pé mi náà tó ṣe máa padà máa ṣe fún ọ náà ọlọ́run àjẹkẹ́ mi náà rí ṣe tó mọ nígbà tí ẹ̀rí ṣe fún ẹ̀ ìtò ṣe títí ẹni kó máa rí ṣe lọ lágbára ọlọ́run ah, ah. Oh, in fact kò sí wàhálà. Ah. <laughs> o ṣe gan èmi máa jẹun kí n tó kú òbí. àwọn oúnjẹ oúnjẹ yín ti jẹ. ṣé oúnjẹ mi náà ń ṣe lọ́wọ́. before <laughs> dandan nìyẹn. máa jẹun ṣe ṣe. lè torí ẹ̀gbọ́n rọ̀ ṣá. Ah, àdàmẹ́ ládéhùn o mo fún yín time ni now ó ní àdéhùn tájọ ṣe ẹ wo time why you just coming. ah professor raju kò rí bẹ́ẹ̀ nǹkan tẹ ní pé kí n lọ kó wá náà ni mo ṣe wàhálà ìkiri pé kó lè pè kí n kó wá lódìdí ni five hundred thousand àti picture tẹ ní kí n mú wá ó ti wà bí ṣe ń kó wá. mo ti rí bó ti pé lord of jaru jara ó ti rí bẹ́ẹ̀ ẹ lọ kọ fún Professor Raja àwọn ló máa gbà gbogbo nǹkan tó máa ṣe ó ti yẹ ṣé ẹ gbàgbé nǹkan tí mo sọ fún yín. rárá omi ìgbàgbé tẹ ní tí bá ti kó gbogbo nǹkan tẹ béèrè fún wa tẹ bá ti parí gbogbo nǹkan tẹ fẹ́ parí pé màá sùn màá tún lálàá pé ọkọ mi ti gba kádàrá ẹ tí mo lálàá pọ́n gbà lọ lójú oorun tó bá dẹ̀ ti gba kádàrá ẹ padà láàárín ọ̀sẹ̀ kan ó máa hit contract ńlá tó máa fi rí bíi bílíọ̀nù good ẹ má gbàgbé o àdéhùn àwo kì í fi ń ṣeré o tọkàn yín bá lówó tán gbogbo òlérí tẹ́ ṣe ẹ gbọ́dọ̀ múṣẹ. Ah, mi nígbàgbé mi nígbàgbé kò dé ní joyè àfibiṣó lóore láyé gbogbo bọ́wọ́ bá ṣe ń dọ́wọ́ ẹ̀ báyìí máa fi mọ̀ yín ni máa fi mọ̀ yín mi nígbàgbé. Jara, jara. mo lè torí ẹ̀gbọ́n rọ̀ jẹ́ ẹ̀gbọ́n sọ pé dùn kí wá jayé ẹ̀gbọ́n sọ pé dùn kí wá mọ́ mú. lọ́ọ̀dì tí kádẹ wọ̀tá òní lẹ́gbọ̀n mi ṣọ̀tá. ẹ̀gbọ́n mi mú mi ayé kí n tó mú mi ayé ẹ̀gbọ́n mi jọ wọ́n ayé kí n tó mú mi ayé. Hmm? bẹ́ẹ̀ tí mo yá dìde dìde dìde dìde ilẹ̀ ti mọ̀ wọ́n náà lójú ọjọ́ ibi ọjà tó lẹ́yìn lóyà ti ti dìde dìde dìbò lẹ̀. Ah, wo ní alákan tó yẹ kí n lámìdẹ ìtì ìlà tó fi jí mi jẹ́ ńlá náà. Ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí o máa sùn padà ó yẹ kó lálàá kan ṣé wọn lọ́nà tó fẹ́ àárín gbèsè fẹ́ lálàá ni àbí wà tẹnìkan lápọ̀ nígbà tí pàlà kan gbọ́dọ̀ lánìí my friend get up jàre. ìwọ ọmọkùnrin kí ló dé tó máa ṣe báyìí mo ló lálà tó yẹ kí n lá àlá tó máa ṣe ẹ́ láǹfààní tó máa ṣe mí náà láǹfààní ni jẹ́ tí bá ti la màá dìde. àlàra dàràdà olùfẹ́lá dídé kó mi láìkẹ́ o àbí tó sanwó síbi kan fẹ́ lọ kọjá ọ̀dẹ̀ sọ́kọ́ ní kò tètè jí débẹ̀ wọ́n á sọ pé o fẹ́ lálà àlákọ̀ dídé dídé jàre. mo ti gbọ́ mo ti gbọ́ ṣe bó ní ìdìde ni mo ti gbọ́ mi ò lálàá kọ̀ọ̀kan mọ́ màá dìde ojú àjà. àlákọ̀ òun gbé fẹ́ lọ́ọ́ ṣe nǹkan fẹ́ ṣe jàre mo ti bọ́ ṣe bí mo ti dìde. but prepare bẹ́ẹ̀ tèmi kó tó jáde ṣá o. mi ò gbọ́ wíwẹ̀ láyé ló máa lóyún sùn tó nílò àlá tó yẹ kó láti wà tó lọ́hùn ti jọ sàdéhùn gbogbo náà lálàkọ́. mo lè torí ẹ̀gbọ́n rọ̀ ṣá ọ́ professor professor ajá ah uncle ẹ̀rọ ẹ káàsán ẹ jọ ẹ professor Raju ati professor Raja ni mo béèrè. níbí bá. bẹ́ẹ̀ni ṣé bílẹ̀ ń gbé ṣá. i'm very sorry Emi mò ń gbé no no no ẹ má get me wrong professor Raju ati professor Raja tó ń gbénu bí àwọn ni mò ń béèrè. kò ju bí four days ago lọ tí mo kọ́ débí báyìí bóyá àwọn tó wá ń gbé bí tẹ́lẹ̀ ló ń jẹ́ orúkọ yẹn i don't know. kí lẹ̀ ń wí sà a ní àwọn ló ń gbé bí wọ́n ní n mú owó wá pẹ̀lú picture ọkọ mi ati picture àbúrò ọkọ mi five hundred thousand bẹ́ẹ̀ àwọn ni mo kó fún ibi ló ń gbé mo wá bá wọn bí gangan ni. Professor Raju Raja láìsí ní India ẹjọ ni mò ń gbé wá. rárá sà kò rárá kò lè rí bẹ́ẹ̀ ṣe rí ibi Professor Raju àti Professor Raja àwọn ló ń gbé bí mo kó five hundred thousand mo kó fún wọn pẹ̀lú picture ọkọ mi àti picture àbúrò ọkọ mi wọ́n ní ẹ̀ kádàrá ọkọ mi tí mo lálàá pé wọ́n gbà lọ lójú oorun wọ́n ní kí n kówó wá páwọn má bá mi gbà padà lọ́wọ́ ẹ̀ wọ́n ní pé máa rí contract àwọn ló ń gbé bí. orúkọ tèmi ni Mr Adéwálé Àkànjí èmi ni mò ń gbé bíbá yìí kò jẹ́ tó jẹ́ ràbí ìwàjà mi. yéè wọ́n ti gẹ́ẹ̀tì mi wọ́n ti gẹ́ẹ̀tì mi bísà kò rí bẹ́ẹ̀ sà ṣe rí kádàrà ni mo fẹ́ gbà padà owó bísínẹ́sì five hundred thousand tó kọ́ mi kó fún mi òun ni mo kó wá pé kó fi bó kó fi gba kádàrà ìgbàlà kò lè rí bẹ́ẹ̀ sà. Ah! Ah! madam ẹ wo environment yìí mo tẹ tún pariwo mbẹ. the best advice mo lè fún yín ni pé ẹ lọ sí police ẹ̀tàn kẹ lọ report case. yéé yéé ẹ jọ mi ò fi àná kádàrà lọ mi ò fi àná lọ mi pariwo kádàrà lọ. madam ẹ ń pariwo. a ah, ẹ jẹ́ jókòó bí. màá fi ọlọ́pàá o. ẹ pé ẹ jẹ́ wá bí. madam màá fi ọlọ́pàá o. yéé yéé five hundred thousand five hundred thousand five hundred thousand. Mm-hmm. mo ń gbọ́ yín. Hmm? kí ló ló ṣẹlẹ̀ olè ẹ kí ló ṣolè. owó tí mo kó fún yín ó lè gbà lọ́wọ́ ìyàwó yín bọ́dá mi ò gbọ́ ni ó lè gba owó tí mo fún yín lọ́wọ́ ìyàwó yín over five hundred thousand tí mo ní kẹ́ ṣe fish farming kí ló wá dọ́wọ́ ìyàwó yín ọ̀nkú ṣe fẹ́ gbọ́ ẹ̀yin ni mo fún lówó bó ṣe dọ́wọ́ ìyàwó yín bó lè ṣe gbà lọ́wọ́ ìyàwó yín kò kàn mí problem titi yín nìyẹn i can't do more than this now kí lẹ ẹ fẹ́ pa mí ni èyí tí mo lè ṣe ni mo ti rọra ṣe yẹn ọ ẹ wo torí Ọlọ́run màá máa bá yín sọ̀rọ̀ later am later later later oh rubbish. ademi. díẹ̀. ta Talo ní ẹ lára tó ń parí ah o ti sú mi man ah. kí ni. mi ò rò pọ́n kú mọ́ ètò kan náà ọ̀rọ̀ wọn o bọ̀dé ègè kí ló tún ṣe wọ́n. nǹkan ṣe wọ́n nǹkan mú wọn gan ni five hundred thousand tí mo kó fún wọn tán láwọn fẹ́ fi ṣe fish farming eh. wọn ló lè gbà lọ́wọ́ ìyàwó àwọn ìjọba òdo ṣe lọ́wọ́ ìyàwó wọn. ẹ gbà mí over half a million. olúwa olúwa. bẹ́ẹ̀ bọ̀dá ìṣe níṣòro báyìí àfi bẹ́ẹ̀ nípa ìdánwò ń bá wọn múlẹ̀ tó bá ṣe ń bọ́ nínú nǹkan wọn máa kọ́ sí mi àdánwò wa ń tẹ̀lé bọ̀ọ̀dẹ bí ìgbà tí àgbàlagbà so àgbàdo mọ́ dì í tádìyẹ wa ń tẹ̀lé ṣoṣoṣo kiri kí ló lè tó yìí lára wọn tó bá tiẹ̀ jẹ́ pé báwọn ẹbí ẹ ṣe ń yẹn lára làwọn ẹbí tèmi náà kọ́ wa bẹ̀ ní bọ́ọ̀ ni wọ́n gọ́ ṣe fẹ́ lójú ráyè títì ẹ kí ló dé ẹbí wọn dẹ̀ kọ́ kò bá jẹ́ nígbà tí wọ́n ti tọ́tọ́tọ́ ti bá àánú wa ká ti tì wọ́n sẹ́gbẹ́ kan pé lọ bá gúrú mi o láńpó wà bẹ́ẹ̀ náà àwọn èèyàn lọ yáwó ń bẹ́ẹ̀ náà. ha Ọlọ́run. rọbìṣì òṣì. kò tí ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yé mi mọ́. Ah ṣé alágbàkó ni wọ́n ni. ṣé ìyàwó wọn tiẹ̀ ló kọ́wọ́ fún ni òkè ní èjì tiwọn lájọ orí tiwọn wọn lè kó owó dání. Ah, ọ̀n kówó fún ìyàwó ah. wọn tiẹ̀ bí wọn dáná wọn bí wọn dá màmí gan lè jí nínú sáré kan ní kí n fún wọn lówó kí n fún wọn. Ah, ọ̀nà mọ́ mi èjì ìfọ̀dọ́mà náà sílẹ̀ lójú ayé mi lójú ẹ̀mí mi bọ̀dí ò lè padà wá màá lé wọn tefetefe ní hmm. èmi ò farúgún lẹ́gbẹ̀ẹ́ mi. àgbàlagbà àgbàlagbà láì sárobo. kò tí ẹ ṣe gbà tẹ́mi wà láyé wọn ò lè rí mi gbà ọkọ mi má ṣe sùúrù tí n bá wọlé dé lásìkò tí mo wọlé dé yìí kọ́ tó ń bá kí á tẹ̀ka ju àgì tó báyìí gbogbo ṣe ń pariwo mọ́wọ́wọ́ kí á tẹ̀ka tó ń vibrate tó ń vibrate àwọn la máa jẹ́ lówó lè kó máa rà ìsì kó máa síbi tó ti máa rojọ́ tó máa jàre ẹ̀ ó já wọnúlé ó já wọnúlé adẹ̀ ń bẹ́ ẹ sọ̀dọ̀ ẹ kọrin mápá wo kọrin mápá kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ ah, ah, ọmọ àtìgbà tí ó lówó lé ni Eh, tó ti múwèé wá fún wa pé ká jáde kúrò nínú ilé pàtó bá wọlé dé ṣé kò ṣe sùúrù pẹ̀lẹ́ ló yẹ kó fi bá sọ̀rọ̀ ni. wo wo wo má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìyàwó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo láìkí mo ṣe sọ̀rọ̀ yẹn mo láìkí ẹ o ọ̀rẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣó ya wèrè ni ṣó ń jẹ wọlé la jẹ wọlé ni èèyàn tó fẹ́ wọnú ilé tí mo ní ní sùúrù tó kọlẹ̀kùn ó jálẹ̀kùn wọlé ọlọ́run yọ tó ẹgbẹ́ nǹkan tí mo mú dání kó bà lórí orí ẹ̀ máa fọ́ dànù ni. ẹ wàá là mọ lórí orí ẹ̀ máa fọ́ dànù ẹ wà á ti wà lẹ́rú náà ẹ̀wọ̀n báyìí wo àwọn ọmọ tó ń torí ẹ̀ pariwo wọ́n á dọmọ lọ́mọ sí ẹ lọ́rùn wo èmi gan pàápàá màá di ìyàwó níyàwó kó tó dé látẹ̀wọ̀n. ìyàwó mi kò lè work. kò lè work. ìka méjì kì í wọnú ìwé ẹ̀tù kò lè work. iyẹ̀pẹ̀ tí alákọ̀ọ́bá wà sílẹ̀ kò sí bàbá ìyá ẹni tó máa fi mọ́lẹ̀. mi láìkí mo ṣe bá mi sọ mi láìkí ẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ pé ṣe ṣe ọ̀ ń jáwọ́ lé ni mo jáwọ́ lé ni ọlọ́mọ àbáyé ẹ̀jẹ̀ ni kí ló fẹ́ kù náà kí ló ṣẹlẹ̀. mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò ní làákàyè ó dà jẹun wá sọ̀rọ̀ bí onílàákàyè báyìí àbí bàtà ti jẹ́ wọlé tó ti fún wa níwèé pé ká jáde kúrò nílé tó tún wá mú kíátìkà tó fẹ́ là nǹkan ọmọ lórí mo ti gbà ó ráìtì o mi sọ pé ó ráìtì rárá. orí ẹ̀ ṣe pé ìyàwó. jẹ́ kó kúkú kọ orúkọ ẹ̀ síwèé léyìí àbí. ṣé mo bá àwọn tán bìbà ni ṣé bàbá mi ló nílé àbí ìyá mi ló nílé ni. ìgbà tó ti ní pẹ̀tọ́ ẹ ni tòótọ́ sọ fún ẹ pé rẹ kò ṣe sùúrù kò ṣe sùúrù tó rànjú tó kọrin mápá tó ń ka gídìbò níbi fáàní ibo kó kúkú kọ orúkọ ẹ sí ìwé ilé ẹ ẹ kó mọ̀ pé àtẹ́nàtì tó di láńlọ́ọ̀dù ni àbí báwa ni. ẹ máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ìyàwó mi máa ṣe ń sọ̀rọ̀ ìyàwó mi wọn láìkí ẹ̀ náà láìkí ẹ̀. jẹ́ wá sọ̀rọ̀ onílàkàyè mi délẹ̀ owó tó wà lọ́wọ́ wa jẹ́ ká mú ká lọ fi gba rúùmù àbálọ̀ tí kò bá tiẹ̀ ka self contained jẹ́ ọ̀rọ̀ alógba rúùmù àbálọ̀ kakó kúrò níbí báyìí kó tó jì tìjú kó tó wá kẹ́rù wa dà síta. ṣé wọ́n ti lówó tó tọ́jú pa wọ́n síbi kan èèlò ló wà lọ́mọ ìyàwó mi ṣé bí gbogbo ta ní dání one twenty thousand la ní ìyàwó mi one twenty ló wà lọ́wọ́ ìyàwó mi. ẹ mo ti gbọ́ ṣe one twenty thousand gba lébi táwa yìí ni. ìṣe sùúrù wo kún ìkòrò rẹ gan ti sùn. ìyàwó mi ẹ̀sọ́ rẹ jàre ìyàwó mi ẹ̀sọ́ rẹ tí bá ti bínú ọmọ gbé mo bínú nìyẹn tí bá ti bínú mo téèyàn bá sùn tì ló ń jarun pálọ ó ṣe kúkú lọ bá àbúrò ẹ káàbúrò ẹ fún wa lówó fi kún ká lè lọ gba rúùmù àbálọ ìhà lè tinú two bedroom apartment kúrò ká wá lọ kó sínú one one bedroom. pípò ló lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ gbogbo tó ṣẹlẹ̀ sí ọkọ ló fà á mi ẹ tágbé di last time tó gbájé fún wa ọ̀rọ̀ ajé yẹn ò ní bó ṣe níyàwó mi kò mo lè lọ bẹ̀ ìyàwó mi mo lè lọ síbẹ̀ jọ mo lè máa fúnra mi wọ́ọ̀lọ̀ lójú anybody lọ́wọ́ fà òníwọ́ náà tó ti gbà sókè tó gbà sókè tó gbà sókè yẹn. ṣọ́ọ̀kan tó fẹ́ kì í ṣe nìyẹn orí mi ti wálẹ̀ bó ṣe gbórí mi sáyà orí mi ti wálẹ̀ náà ọmọ bó ṣe máa ń mú mi ṣé kí n lọ síbẹ̀ ni. ìlọsọ́dọ̀ àbúrò ẹ̀ ìlọsọ́dọ̀ ẹ̀ ọkọ tó fẹ́ nìyẹn ìyàwó mi ṣe ti bá ti ṣe tọkàn ẹ balẹ̀ àfojẹ́lẹ̀ fún mi o. ẹ má bẹ má wọrí la fún tó fẹ́lẹ́. tẹgbà ẹ bẹ ṣe pẹ̀lú búrẹ ọlọbọrọ àṣà oríire ẹ ọkọ mi ọkọ ẹ abọrú abọyé àmàyé <laughs> Jesus. wèrè tó wọ́n bá tán wèrè ló kù ah, ọlọ́run ṣàánú mi ṣáàjò oró wọlé ah, àṣewà òní wà ló ń wù látijọ́ yìí ah, níbo ni ìwà gáràjì tí wàá wú jáde lára ọkọ mi báyìí tá a lọ sí face me i you ṣé tèmi ò wá bá mi báyìí. mo lè torí ẹ̀gbọ́n rọ̀ ṣá. adéoyè báwo ni ẹ kúrò lè ṣe dáadáa ìyá mi ìṣe àdàfẹ́ wà wà jẹ sáré dì mọ́. mo ń bọ̀ dé. ẹ má bínú máa jà ọ̀rọ̀ kan ni mo inú mi ti ẹ̀ dùn mo ṣe báyìí ọ̀rọ̀ kan ni mo fẹ́ sáré ṣàlàyé fún ti ní crisis bí mo ṣe wà yìí. kí ló tún ṣẹlẹ̀. mo kàn try rò pé nǹkan tí mo lè maintain fún ara mi ni ṣùgbọ́n agbára mi ò lè kà àbó mi àbó mi ò ní ṣorí burúkú o àdúrà ẹ̀ dẹ̀ máa gbà gan-an ò ní jáde lékú lọ́wọ́ ìjọ tẹ́bi bá ń pa ní òní sínlé àbúrò mi ìjọ tẹ́bi bá ń pọ̀ ní òní lọ́nà ogún òní fẹ́ jẹ́wẹ̀ bàbá onílé ó ti decide láti lé mi jáde pátápátá so mo wá tiẹ̀ fi pé mo ti kọ́kọ́ bá wọn fà á pé kinní kankan kan lọ later wọ́n á di pé èmi ní ṣéǹjì díẹ̀ lọ bóyá kí n tiẹ̀ sáré lọ gba rúmà palọ̀ kan ọ̀là máa wò ọ̀là máa fling ẹrù mi jáde lálẹ́ yìí so àwọn èèyàn dẹ̀ ti bá mi sọ̀rọ̀ pé kémi náà máa ṣe mọ̀ jọ̀ nítorí ọmọ kan sáré wàá sóríire àbúrò mi o àbúrò mi mo kàn máa sáré nídìí bí abi two fifty kí n kó gbogbo ẹ̀pọ̀ pẹ̀lú ọwọ́ mi àbúrò mi ò yẹ ń sìn àbúrò mi. Ah, two fifty thousand àbí. ẹ màá manage pẹ̀lú tèmi ní màá sáré gbarumọ̀ parọ́ ojú ò gbọ́dọ̀ tì mí. ẹ lè rí dò. mi ò gbọ́n tó sọ. ẹ lè rí dò ẹ ti gbọ́ kò sí nǹkan kan tẹ́ lè rí mi ò mọ báyìí fẹ́ ṣe bá wá kó ẹrù yín jáde ẹ máa wábì kan tẹ́ máa kó sí ni bóyá ẹ lè báwọn oníbọ̀ yín sọ̀rọ̀ kan bá yín kó sínú ilé àbíkẹ́ wá ẹ ṣáà wábì kan tẹ́ máa kó ẹrù yín sí pending the time tẹ́ máa fi rí owó kò bá jẹ́ A èrú self com lẹ́lọ́gbà àbí bus cutter kan lẹ́sẹ̀ àwọn àbí pé mo máa rówó kankan fún yín tẹ́ máa lọ fi gbalé àbí anything gan kọ́ bọ̀ ẹ̀ lè rí kọ́ bọ̀ mo ti mo ń jáde mo mọ̀ pé irú ìgbà tó bá sọ pé bá mọ̀ mi ìṣẹ̀ ní dúró gbọ́ torí mi ìṣẹ̀ tó máa gbọ́. àbúrò mi adé oyè mi ni mo wà wájú èmi adé tún jẹ́ ẹ̀gbọ́n ẹ̀. mo mọ̀ pé yín níjà yín gbé máa ẹ máa ṣàlàyé ara yín ní gbogbo ìgbà. ó ní sọ mọ̀ pé táyì ti ń lọ ẹ wo ẹ̀ ní. àwa máa lọ́sìn jẹ. kò ṣẹ̀ṣẹ̀ ń gbà yín sílẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ń ṣe ń wọ bí apalọ̀ kiri tẹ́ ẹ̀ náwó sí point and kill lẹ́nìí tẹ́ ẹ̀ ń jẹ pẹpẹ súpù lọ́la mu bí àkiri làbúrò yín ṣe ni ṣé ẹ̀yin máa lè wá sọ̀dọ̀ ẹ̀ lẹ́nìí tó ẹ̀rọ jẹ́ pé ìwọ̀nba lé ẹkẹ́nu àgbàlagbà máa dùn mọ́ ah, <laughs> ẹ lèmi ló ti sọ yẹn ẹ lọ gba yàrá kan dọ́tẹ́ máa ṣe yẹn then owó school àwọn ọmọ yín tí mo máa sọ ìyẹn náà ti dópin láti ní lọ ẹ lè rí mọ́. kí ni reason kí ni reason. kì í reason burúkú wo ni kí n máa ṣàlàyé reason fún yín èmi náà ní a lot of things tí mò ń sort out at this time so i can't keep i can't continue doing that. adéoyè o náà ti sọ reason fún èmi èmi ni mi wà wọ́n. mi ò lè ṣe mọ́ ni ah, èmi náà ti ní ah, èmi náà ti ní crisis that i'm trying to solve mi ò lè ṣe mọ́. lọ ṣé mo ṣẹ mi adé. ẹ ṣẹ mi ẹ ṣẹ mi mi ò kọ lè ṣe gbogbo nǹkan yẹn mọ́ ni. iṣẹ́ wa máa dùn lẹ́nu rú mọ̀ kò sí mọ́ ẹ lè rí mọ́. Ah, ah, àbúrò mi. ṣé arúgbó nìyí ni bọ̀dá ṣé arúgbó nìyí ni. àbúrò mi. mo kówó fún yín mo kó over five hundred thousand fún yín ẹ ní ìyàwó yẹn ẹ lọ kó fún ìyàwó yẹn ó lè gbà ká ní owó yẹn fi ṣe business gidi kẹ́sì ẹ̀ wá padà wá bá mi pé ẹ tún ní ìdówó mi nígbà tí mo ti kó kan fún yín tí mo bá ti rí nǹkan tẹ́ fi ṣe tí mo rí pé ó ń boom máa ń gba yín fèmí ìkun bọ́ ẹ ṣe yẹn ẹ kàn máa wá lójoojúmọ́ ẹ ṣáà máa gbà kẹ́ ṣáà máa gbà kẹ́ máa ná ẹ̀ẹ́dẹ̀ feel fine. àbúrò mi ṣó ti mú nǹkan ni àbúrò mi. ìta ló mú nǹkan. ṣùgbọ́n ṣé ọgbọ́n tíyàwó ẹ̀ sọ pé kémi gbọ́ bí wọ́n ṣe sọ pé kí ni kò sóyà kíyàwó ẹ̀ dá sí ọ̀rọ̀ wa èmi àti ẹ̀. ó ti máa dá sí ẹ̀yìn ìgbà tó ti àfẹ́ tòun ló máa dá sí. kò ṣe pé mo dá sí náà lọ títí bí àgbàlagbà gbọ́dọ̀ má ṣe bí lágbàlagbà ẹ wọn gbọ́dọ̀ má ṣe lágbàlagbà. ṣé tí n bá wá sọ́dọ̀ ẹ pé mo ní ìdìrànlọ́wọ́ kan ìyá tó bí èmi àti ẹ tó ti kú sọ́run kó pè mí sọ́run kò sí ìṣòro tó lè dé bá mi èmi ló ń sọ̀rọ̀ sí lójú wáìfù ẹ lójú ìyá ìyá yẹn mi. ọba mi kan pè ṣé torí ẹ lẹ ṣe ń bọ́ bàtà. tí mo fi ọlọ́run tó dá mi wo ilẹ̀ rẹ̀ tí n bá tún wá sí ọ̀dọ̀ ẹ mm. pé mo ní ìdìrànlọ́wọ́ kan kí n má jẹ́ èèyàn láyé mi mọ́. ó dabọ. káyé mi bàjẹ́. ẹ̀yin lẹ mọ, ẹ máa bu wọn ayé sórí ẹ máa wọn ayé lẹpẹ. èyí jẹ́ mélòó iṣẹ́ eríire mélòó lẹ ti ṣe tẹ́tún wọn ayé lẹpẹ. ẹ pa jìnnà síra gan. adéoyè mi. ẹ mọ pa jìnnà síra gan tẹ́tún wọn ayé lẹpẹ kẹ́ máa ṣoríire mélòó lẹ ti ṣe ní oríire náà. lẹ ẹ wá ń bí ẹnu géètì tẹ gbà ńlọ sọ ẹ náà ẹ ẹ má ta géètì wa o ẹ ja ẹ ja ṣe ti gbọ́. lọ wọlé jàre. ọmọ máa jẹun kiri bíi. ṣé o mọ̀ pé nǹkan tó dálẹ̀ agbára ò ní ka Bukola ṣé orí n tó jẹ́ kí etí mi gbọ́ lẹ́ni àti n tó jẹ́ kí ojú mi rí lọ́dọ̀ adé oyè àbúrò mi mo dẹ̀ sọ fún ẹ o wọ́n ní mi ò lọ́ba wọ́n ló ní ẹ ẹ pẹ́pẹ́ sí nítorí lánàá ní kájáde kí n lọ́ba bóyá lè ṣèrọ ìrànlọ́wọ́ kí ló wá ṣe fún mi ọ̀rọ̀ tí mi ò gbọ́ rí látijọ́ tí mo ti délé ayé Bùkọ́lá mo gbọ́ lẹ́nu àbúrò mi lẹ́nu bẹ́ẹ̀ náà ni idiot eléyìí ìyàwó àbúrò mi mi tiẹ̀ rántí orúkọ rádaràda tó lóun jẹ kò sí fẹ́yìn sára àbí kí lóun jẹ kò sí ọ̀rọ̀ tí ò sọ sí mi tán ẹ kíní kan kan kan ìgbà kan ẹ kémi má pọkàn o kíní kan mo dẹ̀ sọ fún ẹ àbí mi sọ fún ẹ ó sọ to the extent pé kíyàwó àbúrò tèmi máa sọ kíkà lọ gbà bọ́sì ẹ kíní kan kémi má pọkàn o ìgbà kan àwọn ìkòkò bá wà sọ́sùn Eh, ìgbà tí eh, adéoyè náà máa sọ adéoyè lásán mi pé eh, owó sukúl ọmọ tó ń sọ owó tiẹ̀ ní sọ tán kọ̀ bọ̀ that is the end èmi èmi fẹ́ yọlé ayé lára àrùn kí ló dé ọ̀nbí mi money. ni kíní kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ìwọ ìtìwọ́ náà dẹ̀ kọ́ sínú ẹ̀ ló ń jóun wọ́n láti máa sọ ẹ̀ ṣe bóun fún mi lówó ṣé òní kẹ́mi fún ìyàwó tèmi lówó fi ṣe business look at it now tí wọn náà bá mú owó owó iyebíye tó bá lọ lárí ẹ̀ bá gbó ṣé màá máa gbọ́ gbòòrùn tí mo gbọ́ yìí kápá tí ní bísínẹ́sì kan tá à ń ṣe ṣé irú lálọ́ tó ń lé wa ìwọ́wọ́ ọjọ́ tó ní ká jáde sí báà la fẹ́ ṣe ó ti sú mi inú mi ò dẹ̀ dùn inú mi ò dùn Bukola I won't deceive you I'm not happy I'm not happy with you I'm not happy with, with my brother I am not happy with my brother's wife. ẹ ṣe sùúrù ṣé rí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sí ìtò lè ń bẹ̀ ìyẹn ọmọ tó ní pé wọn ò ní sanwó skul wọn mọ́ èyí ò lè àtọwọ́ tó lọ sí public school àtẹ̀yí tó lọ sí private school ọlọ́run ló mọ̀ èyí tó máa ṣoríire kọ́lọ́run jẹ́ káwọn ti wá ṣoríire ni ẹ ẹ fi gbogbo yẹn sílẹ̀ àmọ́ ti ìyàwó tó wá ń lẹ́nu belebele tó ní káwa kó lọ sí boys quarter <laughs> tí alábàgbé ní sọ́lẹ̀ kéékèèké a máa gorí ẹni kò mọ̀ pé ni tí ò tí kú kò mọ́rúkú tó máa pa àwọn ó ṣíwájú mi lówó ṣé yẹn wá ní kó lówó jù mí lọ ni. Ah, tí ọlọ́run bá dé tán tó ní ká wá wò òun bí ìran tí burújú yìí bá dé àwọn kan lè máa máa bá wa kọ́ máa béèrè lọ́wọ́ wa àmọ́ kò sí wàhálà màá jẹ́ kó mọ̀ pé jésù jésù tó máa ń gbọ́ yẹn jésù ò kọlà o tí n bá ba tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà báyìí á mọ̀ pé yes ìdúlé yìí lòun bá mi. èmi báwo mo ti wá búra fún ọ mo ní ìjọ́kíjọ́ tí n bá dé iwájú ẹ̀ pé mo fẹ́ tọ́ ìjọ́ ẹ̀káyé mi bàjẹ́ mo ti sọ bẹ́ẹ̀ fún mo sọ bẹ́ẹ̀ fún yes mi ò dẹ̀ ní débẹ̀ wá láéláyé kò sí gbogbo tó nǹkan lè ní kò sí kò sí sọ́tò lè wà láéláé ọ̀rẹ́ mi ọlọ́wọ̀n ò ní fi sọ́wọ́ ẹ̀ mọ́ àti jẹ́ àti mú mi ọlọ́wọ̀n ò ní fi sọ́wọ́ àbúrò mi adóyè mọ́ ọlọ́wọ̀n á wá ràn náà lọ́wọ́. ẹyin ẹ fílẹ̀ kẹ́ máa wò mí bí mọ́. ebi ń mi wá fún mi lóúnjẹ wọlé kò fún mi lóúnjẹ. gbogbo ìta àwọn yìí tán ká gidi borí bíi fáànì yìí bò ebi ń pa mí ló tún máa tẹ̀yìn ẹ̀ jáde. kí lẹ máa wá jẹ. díẹ̀. yes love open dé àwọn ọmọ ẹ. next week ni mo ti sọ fún ẹ. next week hmm, wọn kò mi fẹ́. I should act uh, like a responsible father. for the first oh sorry. sọtàn sọtàn ìyá jẹ <laughs> wàá bá mi bẹ. <laughs> okay now this time I'm thinking um, ajomalo ni káwọn èèyàn tiẹ̀ lè mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n ní òbí. kán lè mọ̀ pé àwọn ọmọ yìí ní bàbá. <laughs> ó ti du tú báyìí <laughs> ó ń ju àmọ́ hàn no wahala okay àjọ máa lọ this time around Good. and, um, but I have a meeting that same next week in Abuja so my thought is um, tí meeting yẹn tó bá tí kò bá work mọ́ next week that means àjọ máa lọ sí open díẹ̀ àwọn ọmọ yẹn bá tó bá work. pa lè lọ. ọ̀nà mi lè ní kí pa lọ gbowó tó jẹ́ kí n gbà ó dangerous hmm? for for record purpose. so tí o <laughs> meeting yẹn bá máa ṣẹlẹ̀ á jẹ́ pé wọ́n nìkan ló máa dá lọ sí open díẹ̀ but if not we we'll go together. okay. at least. bá a ṣe máa ṣe nìyẹn o tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ fi wọ̀n jẹ́ ń bẹ́ẹ̀ mú. ọkọ kí ni yẹn kí ló ṣe ah. kí ni ademi very serious sharp pain níbí báyìí bẹ́ẹ̀ tí kọkùn ṣe nà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé wàá fẹ́ láti rìn lẹ́sẹ̀ they get something serious now. sorry. no whoa. Ah! Ah! kí ló dé òun fẹ́ máa kẹ́ ni ademi okay. Okay. ah jẹ́ pé dókítà nìyẹn ah ó dẹ̀ ṣe ń ṣe yìí má dẹ́rù bà mí náà. Ah. dókítà pig hello dókítà. Mrs. Adé, ọ̀rọ̀ wà fún lálàáfíà. Sherry. rí to carry out test lórí sickness to ń ṣọkọ yín? And this àyẹ̀wò yẹn ó jẹ́ kó yé wa pay for yín kidney problem kidney what? kidney problem. Ah! madam ẹ take it easy ṣe rí kì í ṣòro ariwo tẹ́ ń payò àmọ́ pé condition wọn sì wà critical gan ẹ take it easy Sherry, rí bó ṣe kidney méjèèjì kò ṣiṣẹ́ mọ́. yẹ́ẹ̀rọ kú ọ́. take it easy Sherry, rí buy báyìí she ń ṣiṣẹ́ gan tẹkàn rárá rí wọn tó ń mí function dáadáa and anytime we might lose him. Show me. Are you ayé mi ti dókítà yẹmi ti bàjẹ́ ẹgbọ́n mi mo dáràn. now kọ́tẹ́ kan máa gbàdúrà ni pé kọ́lọ́njẹ́ ká tètè rí dóná. ẹ sọ fún mi pé nǹkan tó ń ṣọkọ mi kò ń ṣọ̀rọ̀ injection Ah, tèmi ti tán tèmi ti tán ọkọ mi ń mu sìgá kò dé mutí báwo wá lè lè ṣe máa ṣẹlẹ̀. kò ń ṣọ̀rọ̀ injection àbógùn. Doctor, oh. there is an emergency, sir. Emergency? Yes, sir. All right. Um, Madam, I'll jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba. Um, I'll be right back. Ẹ jẹ́ kí n yọjú sí patient yẹn. Ah, mo dáhùn tèmi. Dáhùn kó kò gbogbo kí n síwájú kí n máa jẹ́. Kò síwájú mi. Tẹ fẹ́ jẹ mẹ́ta papọ̀ ni. Kò síwájú mi o lè máa bá mi kó àgbàdo tó wájú àgbàdo tó mo ní kò sí. mo ti gbọ́ jẹ́ n kó wá mama ah, jẹ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi yakudi bí ìjẹta bí ìjẹrin sìn tó sọ fún mi pé à pé òun rí ìyàwó àbúrò ẹ̀ lọ hospital pé òun sá sókè òun sá sódò pé ààrẹ ò balẹ̀ ààrẹ ò lílẹ̀ pé ó dàrú gan-an ó dà pé èèyàn tó súnmọ́ ní nǹkan ṣe máa bí pé a pé ṣé kò béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tí nǹkan ṣe ni ó ní àpòhùn ò lọ bá kóhùn bí ó ní but bóun ṣe ń fimú fílẹ̀ ó dà pé bàbá ọkọ mi ni nǹkan ṣe ó ní pé ó dẹ̀ dà pé nǹkan yẹn pọ̀ díẹ̀ o mo ní ìyẹn máa wá ga o àfikọ́ ọlọ́run ṣàánú wa o ọlọ́run ní jẹ́ kí ìyá wa rí ogun àárẹ̀ ń bíbà yín tì wá. yé adéoyè kí ló ló ṣe ó rí pẹ́ ní ibi ni ẹ ó máa ń ṣèyàn rẹ̀ n o sọ pé o ti gbọ́ láti bí ìjẹ tàbí láti jẹ nígbà tó wá ń jàgbàdo tó ń ṣe gbàngbàngbàngbàng ló ṣe wàá rántí kí ló sọ fún mi ẹ wàá sọ fún mi tá a bá ń jàbí ká fún ẹ kò sí nǹkan tó ní kó má sọ nǹkan ní o ẹ ara ilé ẹni ò jẹ́ ni èrò ẹ̀yìn ò jẹ́ ní fi wá láàárọ̀ lásán ẹ o ní láti sọ fún mi tá a bá ń jàbí ká fún kọ́ ń ṣèyàn rẹ. ẹ kí ló o ò fẹ́ bá yín kankan ṣe pọ̀ mọ́ o ẹbí ti dàrú o láyéláyé ẹ̀ ò tiẹ̀ fẹ́ rí mọ́ tó ń ṣe pèpè tí kankan bá tún pa yín pọ̀ láyé yìí kí ayé ẹ̀ bàjẹ́ ṣé mo wá padà wá màá sọ fún ẹ pé ara àbúrò ẹ ò ya oko lè gbọ̀n lọ́bẹ̀ káyé ẹ̀ bàjẹ́ ṣé mo fẹ́ káyé ọkọ mi bàjẹ́ ó tí o mi ò lè sọ. ẹ ti bá sọ bẹ́ẹ̀ tí mo gbéra mi ṣe pé ṣé nígbà tó wá lára èèyàn òyà tí tó ń sọ nísìkọ́ ní nǹkan yẹn pọ̀ tí kò yẹ kó sọ fún mi kí ló máa gbọ́ kí ló fẹ́ káwọn èèyàn kan sọ kì í ṣe bí irú eléyìí náà mi láìkí ẹ mi láì irúwà tó ó dùn mí ó dẹ̀ dùn ẹlẹ́dàá. èmi ò máa mọ̀ pé máa jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí bàbá ti sàn kankan kẹ. ṣọ́ṣà àti kò lọ sí ṣọ́ṣà àti wà lé. ẹ̀yìn hospital lèmi ń gbé ṣèbí bẹ́ẹ̀ mò ń gbé wọ́n mọ̀ ń jẹ́ bí ẹ ká gbàdo wa. dókítà ẹ jọ sà ẹ adéoyè ni mo béèrè adéoyè fìjàbí. adéoyè fìjàbí. bẹ́ẹ̀ ni dókítà. báwo lẹ́yìn ìyá kan náà bàbá kan náà ló bí mi àti ẹ. ọ̀nkú ah, ẹ̀ ṣe dáadáa. kí ni mo ṣe dókítà. Ah, ah, ara àbúrò yín ò yá ó wà nínú critical condition bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wa ń bọ̀ ń sìn. ìyàwó ẹ̀ ló ń jẹ́ labalabalaba káàkiri every time ìyàwó ẹ̀ ń débi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìjẹ́ gangan ẹ̀ṣẹ̀ wa ń bọ̀ ń sìn. dókítà mi ò gbọ́ nǹkan kan alẹ́ àná ni mo ṣe gbọ́ kódà ńgbà tí máa gbọ́ gan ó ti late mi ò gbọ́ nǹkan kan ni ẹ jọ báwo lára ẹ báyìí. Ah, mi ò gbọ́. ìyàwó ẹ ló ń wá síbí ló ń já lambalambalamba ah, every time. dókítà tí n bá gbọ́ ni màá jẹ́ kẹ́ mọ̀ mi ò gbọ́ kankan. oh madam oh ṣe wa ok. ẹ jọ sá mo fẹ́ rí yín ní ọ́fíìsì. oh ok mo ń bọ̀ ẹ ẹ lè jókòó dé ọ̀nkú ah, ẹ fún mi ní fíìmù mi. tinubu dùn ẹ ṣòfin. ah ee. Eh, eh. Hey, hey ọjọ́ tínú bá dùn ẹ má ṣòfin o. dókítà eh, ṣe ti rí màánú lórí burúkú tí mo jọba yìí ń ta yẹn ẹgbọ́n kọ́ mi ni. same father same mother àmọ́ òun gangan ló wà ní ọ̀rọ̀ ọkọ mi ó dá mi lójú pé wíwá tó jí wá láàárọ̀ yìí ó fẹ́ wá wò bóyá ṣé ọwọ́ òun ti dáhùn ni imagine òun rokù sí ọkọ tèmi ó fẹ́ wò bóyá olódì ọkọ mi ti kú eh, ẹ ṣáàjọ nítorí Ọlọ́run ẹ make sure pé kò fojú kan ọkọ mi o. madam madam mi fẹ́ kẹ́ ẹ ronú bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó ń ṣọkọ yín kì í ṣe pé wá pé èèyàn kan ló ṣe wọn àbí ọwọ́ ayé àbí èèyàn kan ló fi ṣe wọn pé kí ni wọ́n ní problem no medically kidney ọkọ yín ó damage ni a dẹ̀ ní láti replace ẹ̀. dókítà gbogbo ẹnu àwọn ayé ló fi ń ṣe èèyàn. no no no madam medically we don't have that belief ṣọ́rọ̀ mi yẹ yín ọkọ yín nǹkan tó ń ṣe wọ́n ó látúnṣe ẹ ẹ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ̀ sọ́n sí pé ẹ̀gbọ́n ọkọ yín ni. Ani same father same mother iṣẹ́ ọwọ́ tiẹ̀ ò kàn mọ́ ni. since tó yẹ pé àwa dóná ọlọ́run ti bá wa ṣe ó ti pè àwọn wá nìyẹn ẹ jẹ́ kí èmi ṣiṣẹ́ ọwọ́ tèmi ẹ mọ̀ pé condition tọkọ yẹn wà wà very critical gan ẹ jẹ́ kí èmi bá wọn sọ̀rọ̀ nítubínúbi tó lọ́n bá ní kí wọ́n gbọ́ bí a lè lo tí wọ́n fún ọkọ yín lẹ́yìn tàbá ṣàyẹ̀wò fún ọtán tó bá dẹ̀ wá òkè kí lẹ fíw. dókítà kò sọ̀rọ̀ ń bẹ́ o ṣé tí rẹ́ni tẹ́ ń wò yẹn ẹ̀jẹ̀ ara ẹ̀ kò lè ní àlàáfíà dépòdépò kídìní ẹ̀ ẹni tó jẹ́ pé ó máa ń ti ilé ọtí kan bọ́ síbòmíì ni ẹnu wọn dùn gan ọtí ti bà yí ẹ̀jẹ̀ ẹ̀ wò ọlẹ́dàá ọkọ mi rí ká ní kí n ṣe wípé ẹ sọ fún mi wípé kídìní tèmi ò ṣe é lò fọkọ mi ni wáyé tí mi nílẹ̀ fi ti tèmi sílẹ̀ ẹ má fọkàn sí kò sọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀yin ni mo máa bẹ̀ wípé kẹjọ nítorí ọlọ́run kẹ́ continue láti máa bá mi wá dúnà fọkọ mi ẹ̀ dẹ̀ make sure pé má ní òfojú kan ọkọ mi ṣe ti gbọ́. mo lè torí ẹ̀gbọ́n rò pọ̀ mo lè torí ẹ̀gbọ́n rọ̀ ṣá ẹ̀gbọ́n sọpọ̀ ayé dùn kí n wá jayé ẹ̀gbọ́n sọpọ̀ mú dùn kí n wá mọ́ mú blood is thicker than water mi ò lè bẹ́gbọ́n mi ṣọ̀tá ẹ̀gbọ́n mi mú mi ayé kí n tó mú mi ayé ẹ̀gbọ́n mi jọ ọmọ ayé kí n tó dọmọ ayé. pẹ̀lú ọlọ́run á yín lálàáfíà o. ẹ ẹ jókòó. Ah mo lè torí ẹ̀gbọ́n roku o. ọ̀nkú lákọ̀ọ́kọ́ náà ajẹ́ kọ́kọ́ bẹ̀yìn pé kẹ́ má bínú fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀kan ṣẹ́gbọ́. Ah, ah, dókítà bínú kẹ ṣé tọrọ ọmọbìnrin ah, ìtọrọ ẹ̀kọ́ ló kàn mí tàbúrò mi ló ṣe pàtàkì sí mi tẹ́ bá ti rí gbogbo ìwà tí ọmọbìnrin yẹn wù ẹ ti mọ̀ pé ọmọ tí ò wá láti inú ilé rẹ ni ṣé mi ló ń ṣe bẹ́ẹ̀ sí ọkọ ẹ ẹ̀gbọ́n àtàbúrò lèmi àti ẹ kódà èyí tí mo fi jùlọ kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn ọkọ ẹ ó lé lọ́dún mẹ́tí ò bá máa lọ bí ogún ọdún kan tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó wá rìn yìí ṣe yá máa tó dé mí ní tiẹ̀ yẹn tiẹ̀ ẹ̀kọ́ ló bá mi bí ò ṣe pé àlàáfíà àbúrò mi ẹ wo tóun bá jẹ́ ọmọ tán bí nínú ilé rẹ̀ tó jẹ́ pé o mọ̀ pé ìyá kan náà bàbá kan náà ló bí mi àtọkọ ẹ̀ à ní ní bàbá mọ́ èmi mo kù fún níyà mo kù fún ní bàbá àbúrò mi wá sí kì tó yẹn ò jẹ́ kí n gbọ́ nǹkan kan ẹnu ara ta ni mo ti gbọ́ ẹjọ́ dókítà kí ni condition ẹjọ́ tó ẹ ṣáà jẹ́ kí n fojú kan Adéoyè ẹjọ́ torí Ọlọ́run torí tá a bá ń jàbí ká kúkọ tèmi bá ronú táwọn ṣe fún mi ni kò yẹ kí bí mo ṣe gbọ́ yẹn kò yẹ kí n yọjú ṣùgbọ́n ẹ̀jẹ̀ lágbára ẹ̀jẹ̀ lágbára ẹjọ́ torí Ọlọ́run ló wà kí ni condition ẹ jẹ́wọ́ fún mi ẹ sọ ẹ wò dókítà bó bá ṣe ń ṣe nìkan ẹ sọ fún mi ẹjọ́ tó kò lókè mi lẹ́yìn ọ̀nà ẹjọ́ sá ẹjọ́ dókítà kí ni nature sickness ẹ̀ gangan sórí ló ń fọ́ ni àbí ara ló ń ro àbínú rírun owó wà lọ́wọ́ ẹ̀ owó wà lọ́wọ́ ẹ̀ tíyàwó ò bá lè fún lówó tí ò bá fẹ́ fowó lẹ̀ máa yọjú sábúrò mi máa sọ pé n tó bá kó fún yín lówó kẹ ẹ ṣàjẹká rẹ̀ yẹ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ̀jọ̀. anyways um, ṣeré condition tí àbúrò yín wà wà very critical gan. Ah! Ah! àbúrò yín ní kidney problem. yé kidney problem ah! doctor. ọkọ ẹ take it easy ẹ take it easy o ṣọ́rọ̀ mi yẹ yín ó máa wà òkè. ó máa wà òkè báwo la ṣe fẹ́ ṣe jọ. ẹ but the only thing kan ni wípé since tó jẹ́ pé ẹ sọ wípé ẹ̀jẹ̀ kan náà jọ lẹ́yìn méjèèjì àbí ẹ jọ mi ìmọ̀ tẹ́ bá lè agree pẹ̀lú wa pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ àti ń wá dónà fún àbúrò yín láti jọjọ ààrí ọlọ́dẹ ti bá wa pè ẹ̀yin wá nìyẹn bóyá ká ṣe àyẹ̀wò fún yín tó náà bá ní pé kí tọ̀dọ̀ yín kó bàtà àbúrò yín dọ́gba á lè yọ tí a fi replace tàbúrò yín àbí kí lè fi o. dókítà ẹdún kí ni tẹ́ ẹ sọ yìí tó bá ti yé gbogbo ti yọ rẹ̀ ẹjọ gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ mọ̀ bẹ ẹ wá lanú mi nísìnyẹ yọ ẹjọ ẹ wò dókítà mo ti ṣe tán ẹ ẹ má wulẹ̀ ṣe tẹ́sì kankan tẹ́sì yẹn máa pẹ́ ẹ tètè yọ ẹlẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀rẹ́ mọ̀ ẹjọ ẹ mọ̀ bẹ ẹ jẹ́ ndùbúlẹ̀ kẹ́ mi ò fẹ́ kí nǹkan kan kó ṣe àbúrò mi bó tilẹ̀ nǹkó mọ ẹ wá yọ kídìní tèmi ẹ bá mi fi replace ẹ. ẹ sísẹ́yìn ti gbà láti lè ṣe dónà fún àbúrò yín ẹ ti múṣẹ́ tiwa very simple nìyẹn ẹ kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn pé àmọ́ aláàánú inú ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ prepare ká ṣe test fún yín tó bá ti bá a mú dé a máa bẹ̀rẹ̀. ẹ wò dókítà tó bá jẹ́ pé bóyá àyà yín jà bẹ̀rù ẹ mú ẹ jẹ́ kí n kọ́ ọ́ bọ̀ pé mi mo ní kẹ́ ẹ yọ kídìní mi fún àbúrò mi ẹ jọ ẹ yọ ẹ yọ tọ̀dọ̀ mi tóun bá ti gbádùn èmi ti gbádùn ni tóun ò bá gbádùn tèmi gbádùn ẹnìkan kò gbádùn nu gbogbo wa nìyẹn. gbogbo ẹ lè máa ṣe. máa ṣe wíyà ẹ jọ. ẹ fún mi tàbí mọ̀ ọ́ but since tó yẹn pé nínú ọ̀lọ́ ní láti padà sí school mo yà ní kí driver lọ drop wọn ní pé wàá bá wọn sọ̀rọ̀ lórí phone so wọ́n ti lọ. thank you. ọ̀ dẹ́pẹ̀lẹ́ ọkọ ṣe eh, ń wà òkè ṣá. two point four long. ẹ kú tọ́jú. well good news. good news. yes àti um, rí dóná fún yín. oh, <laughs> oh my goodness <laughs> ìjọ ta ló yín o. Um, ẹ̀gbọ́n yín ni àtijọ́ sọ̀rọ̀ so wọ́n dẹ̀ ti gbà láti donate kọ́nu tiwọn fún yín. bọ̀dá mi. ṣé kò sí. no wọn ò mọ̀ pé mo sick mo kọ̀ wá shocked. oh okay madam ayi ò sọ fún wọn ni. actually mo mo pàdé wọn nísàlẹ̀ táwọn àti dókítà ń sọ̀rọ̀ rẹ̀ mo kàn wọ́n pé kò ní kí n sọ fún ẹ̀ èmi náà pọ̀ ń gbọ́ èmi náà pọ̀ gbọ́. anyways uh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé eh, nígbà tí wọ́n dé mo bá wọn sọ̀rọ̀ gan-an wọ́n ṣáà pariwo àwọn òfẹ́ ká búra àwọn kú àwọn lọ́ọ̀bà búra àwọn gan-an eh, eh, àwọn nìyá àwọn ni bàbá ẹ̀ yìí ná ara ta wọn gan so wọ́n á bá wọn sọ̀rọ̀ pé kàn jẹ́ kí n carry out test tí ọlọ́run bá ṣe tí kan nù kí ni wọn tó bá ṣe lò fábùrò wọn ṣọ́ máa gbà síwájú ẹ̀wọ̀n lẹ́nu okay no problem fáwọn máa gbà àtàdé carry out test yẹn God so good ó work fún yín. so ẹ máa get prepared okay so ká lè mọ bá a sì máa ṣe ṣọ́ọ́ mi yín sí madam ṣe ti fún wọn lóúnjẹ hmm, no problem thank you sir ẹ take care. mo lè torí ẹ̀gbọ́n rọ ọ sá ọ ìgbà ó lẹ́wà tí wo Bukola torí ọ̀rọ̀ business ni mo fẹ́ torí ẹ̀ lọ sí Àbújá yìí ó kàn wọlé suddenly ni kò ń ṣe nǹkan tí mo plan fún àti pé pàápàá Ọlọ́run kò ṣàánú fún yàn èèyàn kì í dájọ́ sóríire ìgbà tó Ọlọ́run bá sọ pé ó yá náà ló yá àbọ̀ mi ò yẹ ẹ́ sìn mi tẹ́ mọ́ mo fẹ́ sọ mo ṣe ní màá ṣàṣàlàyé fún ẹ kí n tó lọ́nà ni so àwọn business mo fẹ́ lọ ṣe ní tó máa pay mi tó máa pay ẹ̀ táwọn ọmọ ni àbọ̀ mi ò yẹ so kó tó di pé mo move bóyá ọ̀la bọ́tùlà tó ra máa lò tó bóyá bíi two or three months níbẹ̀ so because kò ń ṣe nǹkan téèyàn máa rush ṣe àbọ̀ mi ò yẹ màá kọ́kọ́ drop bíi one fifty sí bíi two hundred thousand lẹ̀ so wàá dẹ̀ account number ẹ̀ ti bá tún wà lọ́ọ̀ màá tún máa send owó sẹ́ẹ̀. one fifty to two hundred. Bukola, ìyàwó mi kí ló ń ṣe ẹ lọ o ti fẹ́ràn owó jù kódà o fẹ́ràn owó jù first born ẹ lọ kí ló ń ṣe ẹ lọ o bá ti gbọ́rọ̀ owó ara ẹ máa máa ṣe gìsìgìsìgìsì kí ló dé èmi kan tí mo fẹ́ lọ fara ṣiṣẹ́ gan ọlọ́run gan mi ò kí ló dé náà. ní sùúrù ọkọ mi ah, that means pé iṣẹ́ yẹn tóbi gan nìyẹn iṣẹ́ tó lówó lórí gan nìyẹn olùkọ́ mà ṣe o irú iṣẹ́ báyìí ni wọ́n lọ́ọ̀dẹ wa iṣẹ́ ìwà wà á rírú ẹ̀ lọ́nà mẹ́wàá sí owó tó tún máa pọ̀ ju itọ́ fún ẹ yìí lọ lágbára ọlọ́run náà tó ṣílẹ̀kùn ọjọ́ èmi tó bá ti ní àṣálẹ́ ọlọ́run àwọn àbọ̀ túbọ̀ máa pèsè irú iṣẹ́ ìfọkọ mi lágbára ọlọ́run. fàdúrà lẹ ọ̀rọ̀ àdúrà kọ káṣà máa bẹ lọ́run kí gbogbo nǹkan wá yóò mọ̀ ó máa dàrú bá a ṣe fẹ́ lọ ká lọ rí ká bọ̀ rí àbọ̀ mi yẹn sìn ó tẹ̀ ti rẹ̀ mí gan-an fàtó ń kùn mí orí pé mo ti gba mo ti gba abẹ́rẹ́ because iṣẹ́ ta fẹ́ lọ ṣe mo ní láti rest dáadáa tó ta bá débẹ̀ a máa bẹ̀rẹ̀ iṣẹ́ látàárọ̀ di alẹ́ di òru jíjọ́ kejì àní sùn mo dẹ̀ ti gba abẹ́rẹ́ kan sùn. àlọ́ sùn lọ sí mi ẹ̀ ń jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe pepper soup pepper soup tó máa ní ewúro àti efirin inú tó jẹ́ pé tó bá mú báyìí gbogbo dọ̀tí ara ẹ̀ ló máa fọ̀ dànù. ó máa jẹ́ kí n sùn tí bá ti sùn tí bá jí màá jẹ oúnjẹ ṣùgbọ́n máa dẹ̀ tó sùn. ó dà ṣe ìjà tútù ló fẹ́ àbí ẹran. Ah, anything tí. ọjọ́ tínú bá dùn ẹ má ṣòfin o. ẹ wo kí n máa sọ bí ẹ ṣe láti ní dọ́là kò ká orí tẹ́ ṣe fún mi kò ká ìṣòro tẹ́ tẹ́ tẹ́ yanjú on on a platter of gold ẹ̀dùn náà ah, níbo ni mi ò bá fi ìyá yìí sí pẹ̀lú àwọn ọmọ tí ẹ bá dísà láti ṣe irú nǹkan tẹ́ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́. wọn kì í sí wàhálà. ṣé nǹkan kò ṣe mọ́ kan ń ṣe mí. olúwa ṣe. bọ́dà ẹ pẹ̀lẹ́ sà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀yìn ẹ dáríjì mi ẹ má bínú sí mi ẹ ṣé àdúpẹ́ ṣé tí bí nǹkan tẹ ṣe fún àbúrò yín yìí mi ò rírú ẹ̀rí mi ì dẹ̀ gbọ́rú ẹ̀rí láyé mi mi wá mọ̀ yìí pé ìfẹ́ tẹ ní sí ó le tó yìí ìfẹ́ òdodo ni ọ̀dọ́ àbúrò yín ti máa ròyìn yín fún mi tipẹ́ wípé ńgbà tóun wà ń kékeré ah! ó ní ẹ̀ ń ṣèṣe bàbá lórí òun ni ó ní gbogbo nǹkan tó máa múnú òun dùn lè ń ṣe fún òun tábà tẹ̀ wá sọ pé mi ì fojú mi rí gbogbo yẹn ilé tí mo wá fojú mi rí ń kọ́ ọmọ ìyá mélòó ló lè ṣe irú ẹ̀ fún yàn ọmọ ìyá mélòó tẹ bá kó mẹ́wàá sílẹ̀ tipátipá lè fi máa rí ẹyọ kan kí ni mo pé oore tẹ ṣe fún èmi gan yìí oore má lè gbàgbé títí láéláé ni torí ẹni mo ṣe ń bẹ̀yìn pípé kí ṣáàjọ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá dàbí pé mi kò ṣe yìí ẹjọ́ àbúrò yín lèmi náà jẹ́ ẹ ṣàdáríjì mi àlè sán ọlọ́run ló máa sọ ọ́ yìí fún yín ó wá aṣọ ẹ̀yin àtàbúrò yín lé ní ìwí pé gbogbo nǹkan kí nǹkan tó bá wà láàrin yín mi ní wádìí ẹ̀wò mọ́ mi ní bèrè mi ní dẹ́sàárín yín ẹ ṣáà dáríjì mi ṣe gbọ́ sà. èmi náà wàá fi ń dá yín lójú pé ní ìtẹ́ ṣe fẹ́mi lóore èmi náà ṣe ìlọ́po igba arú ẹ̀ fẹ́yìn náà tó jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti ń fojú rí i ẹ̀yin náà máa dúpẹ́ pé àbúrò yín ṣe orí má lè gbàgbé fún mi nítorí ọlọ́run gbogbo ẹ̀ dá ìpínlẹ̀ ìpínlẹ̀ sàn. tínú bá ẹ má ṣòfin. ọjọ́ tínú bá ẹ má ṣòfin ooo tinú bàbá jẹ òfin àmúni o tinú bàbá jẹ òfin àmúni o. hello sir mr adeoye bẹ́ẹ̀ sà ṣé nǹkan tẹ́ ẹ sọ ṣé ẹ rò ó dáadáa ṣá. ẹ má wọrí nípa ẹ mo ti rò dáadáa nǹkan tí mo fẹ́ nìyẹn. ẹ pín gbogbo properties mi sí méjì yeah gbogbo properties mi pátápátá ó dá mi lójú pẹ́yìn nìkan náà lẹ mọ gbogbo nǹkan tí mo ní torí ẹ mo mọ̀ pé wà capable ni ẹ pín everything fifty fifty ẹ̀kọ́ one fifty lórúkọ ẹ̀gbọ́n mi àtàwọn ọmọ ẹ̀ and the other one in my own family it's so simple. bẹ́ẹ̀ ṣàṣẹ mọ̀ pé last time ẹ ní kí n ṣe ní thirty seventy but this time around ẹ tún ní fifty fifty. ṣé rí gbogbo nǹkan tí mo dà lẹ́nìí lẹ́yìn ọlọ́run àtẹ̀gbọ́n mi kò tún sẹ́lòmíì mọ́ tí o kí ló adé tí mi ò ní lè ṣe lè please that's what i want. okay sir tó bá jẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn your wish is my command okay sir thank you sir. hey darling how are you. èwo lẹ wá ń rí sọ lórí fóònù. mo ń bá lọ́ọ̀yà mi sọ̀rọ̀ níjàre. ẹ etí ò dùn mí mò ń gbọ́ ìyẹn ẹ̀wọ́ náà mhm. mò ń gbọ́nú lè ó tiẹ̀ wá bẹ̀mí ọlọ́run ó tiẹ̀ ṣàánú mi oró tèmi àti tàwọn ọmọ mi ìwọ sọ pé kí wọ́n pín gbogbo properties tiẹ̀ sí méjì níbo ló ti ń ṣe rú ẹ̀ obìnrin wọn ti kí n ṣe bẹ́ẹ̀. kémi ti ìyàwó ẹ̀gbọ́n ẹ pẹ̀lú tèmi jọ ṣàjọlógún ni. babe sórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ family mi ọ̀rọ̀ mi ni I know how best to handle it dẹ̀ rántí pé mi ò ní ever ṣe nǹkan tí mo mọ̀ pé ó máa pa ẹ́ lára ó dẹ̀ máa pa àwọn ọmọ mi lára. family I am that sensible. so kí wọ́n lè mi àtàwọn ọmọ mi àwọn oṣù fámìlì àbí. ẹbí mi nìyí mi ní ṣe nǹkan tó máa pa yín lára so i know what i'm doing. eré tẹ̀ ti pa á lára already. i'm going about it. mi ò lè gbà ọ́ láyé láyé kò possible nítorí kí ni kí ló dé kí ló lè tó yẹn mi sọ pé kò má ṣọrẹ fún ọ tó bá dẹ̀ ṣe fún wọn kò wá ṣe pé kò má sọ pé ogún ọ̀rọ̀ èmi àtàwọn ọmọ mi kọ́ pín sí méjì. Don't worry i'm doing the right thing ṣètìgbọ́ ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ tá a máa máa gbàgbé ọ nígbàgbọ́ ti bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe nǹkan tó ń ṣe ẹ. it's not proper. oh goodness mo ti yanjú ọ̀rọ̀ mi. má sọ fún mi kò ti yanjú ẹ̀ o lè yanjú ẹ̀ bẹ́ẹ̀ yẹn kò ṣe yanjú bẹ́ẹ̀ yẹn tí wo ni kò bá mi gbọ́ ìyàwó ẹ̀gbọ́n àtẹ̀mí kájọ máa pé nǹkan dọ́gba nítorí kí ni wo wọ́n máa pe lọ́ọ̀yà yẹn sìn wọ́n á sọ fún wípé òwà òkè ńgbà tó ń sọ̀rọ̀ ọ́ o ṣe mistake jọ̀wọ́ yáyáyá kò gbọ́dọ̀ prepare wí kankan sìn. nǹkan tó fẹ́ nìyẹn. Hmm. okay I'll do it right away. Don't worry, later I'll do it. Ademi! Ademi, wojú mi! Ademi, èmi mà ni! Calm down, I will do it. Tó bá ti wà more calm tí o mi sókè tó mi I will do it in your presence. Ọlọ́mọ máa fi mí ṣẹ̀sìn ilé Oko. Ọlọ́mọ máa fi mí ṣẹ̀sìn ilé ọkọ. Kí ni mo fẹ́ sọ fáwọn ọmọ mi? Kí ni mo fẹ́ explain fáwọn ọmọ mi? Mo kò ṣe pé mi ìbẹ́ jìyà náà. Kò ṣe pé nígbà tí nǹkan délé tán ni mo wá sínú ilé ẹ̀ náà no àjọṣe ni abó ti gbàgbé mi orí ẹni ni orí ẹni lèmi àtẹ́tijọ́ bẹ̀rẹ̀ yes i know my right ìwọ náà mọ̀ pé mo mọ̀ kọ́ tí mo ń sọ. mo ti gbọ́. má fi ètò àwọn ọmọ mi dùn ọ́ má pin ogún àwọn ọmọ mi fáwọn ọmọ bọ̀dé ó yàtọ̀ síra wọn mo wá ń gbọ́ ó tiẹ̀ gbọ́ yóò bá tó yẹn ọgbọ́gba mo gbọ́ mo gbọ́ ó ní ọgbọ́gba ó tiẹ̀ gbọ́ yóò bá tó lẹ́fù yẹn wọ́n kò gbá kankan ọ̀tọ̀ọ̀tọ̀ ni làá ok mo ti wá máa lọ ṣe nǹkan tó ń ṣe sí. lọ́ọ̀yà ṣé èmi ni mò ń bá yín sọ̀rọ̀ tẹ́ fi bínú bọ́ síta. madam mo ti bá yín sọ̀rọ̀ oye tó jò tọ̀rọ̀ ní ọ́fíìsì ẹ lè wá máa embarrass mi lórí nǹkan tí ò kàn yín you are not my client ọkọ yín ni client mi náà ọkọ yín ló gbéṣẹ́ fún mi nǹkan tẹ́ ń ṣe madam ẹ̀ mọ̀ pé ó wà against the law and against the ethics of our profession ṣé kí wàá máa expose ẹ eh, secret eh, client mi fún yín. ẹ ṣú ara yín gidigidi gan o ṣe ti rí client yín tó jọ yín lójú yẹn mi nìyàwó ẹ kò lè dá ṣiṣẹ́ owó ẹ̀ àjọ ṣiṣẹ́ ni àjọ ọmọ ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí ni tí wọ́n dẹ̀ sọ fún yín pé kẹ́ má fọwọ́ kan wíìlì yẹn ẹ má fọwọ́ kan náà ni mo sọ fún yín yẹn. madam kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe lórí ọ̀rọ̀ yìí decision ọkọ yín as my client is the final and i will abide by it to the end really. yes ma. ṣé TV. rí tẹ bá ṣe ní fifty fifty tó ń sọ yẹn màá jọ yín lójú torí pé màá fẹ́ lè léyìn kúrò nílùú yìí in fact ẹ máa sá eré ẹsẹ̀ yín ò ní balẹ̀ lọ́jọ́ tí ẹ̀yin àtọkọ mi tẹjọ́ sọ̀rọ̀ lórí fóònù tẹ́ ẹ sọ̀rọ̀ fifty fifty gbogbo ẹni mo gbọ́ etí ó dùn mí àmọ́ tọkọ mi bá tiẹ̀ ń sọ̀rọ̀ sọ ṣé tẹ̀yìn bá jẹ́ lọ́yà tó ní àròjinlẹ̀ tó ní ọpọlọ kò yẹ kẹ́ advice yẹ̀ àbí báwo lọkùnrin tó ní ọgbọ́n lórí ṣe máa sọ wípé kẹ́pín ogún òun fún àwọn ọmọ ẹ̀gbọ́n òun àti ìyàwó ẹ̀gbọ́n òun àti ìyàwó tòun àtàwọn ọmọ òun dọ́gbadọ́gba níbo láti ń ṣerú ẹ̀ ṣe gbẹ́rú ẹ̀ rí. madam kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe lórí ọ̀rọ̀ yìí o tẹ́ bá make any attempt to do any funny things madam ẹ wo ẹ tẹ́ ẹ fa tẹ́tẹ́ẹ̀dì èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ṣé yòó. màá wájú ó yẹ wípé mo lè ṣe mẹ́wàá. ti ń rìn láyé mi mo ti rí èèyàn tó sọ pé kò ní ròrì rí mi ìrírù tiẹ̀ rí o mi ìbá pàdé rí ní gbogbo ìrìn àjò ayé mi níwọ aṣọkan dàgbà ni ò dánú bàbá kókà gan lòun ò korú ẹ̀rì níwọ aṣọ òyọ̀dẹ̀ tó yìí mi ìmọ̀ pé odidi ni tó yìí o tí bá mọ̀ pọpọlọ tó wà lórí ẹ̀ ó bí tí kò tó sí bí àṣà ni ṣèmi àwa fẹ́ ẹ̀yìn ẹlẹ́dàá mi ò ní jẹ́ ríru ẹ̀ ó yọ ọdẹ tán ilẹ̀ mọ́ wọ́n ní ọmọ ẹni gọ̀ kó ṣáà má kú kí ni ò bá pa bí ò ṣàgọ̀ níwọ àwọn èèyàn ti sọ́tàn wọ́n ní àgbà ò kọ́gbọ́n orí ìwọ kò dàgbà ni ò dánú ẹ ẹ ẹ dàgbà ẹ kó gbogbo ọpọlọ yẹn kó sátẹlẹsẹ ẹ fi ń tẹlẹ bàṣubàṣubàṣu kiri ọdẹ àbúrò ẹ̀ ń kọ́lé ìwọ̀n ń jíṣò mo sọ fún ẹ mo ní adétúnjí àbúrò adéoyè ti lo kádàrá ẹ ẹ̀yin aya kèèyàn kájàyà mi àbí yèmi tí mo fẹ́ yàn ni ṣó tán báyìí ṣó tán ṣójú ẹ ti jà àbí òjà ṣèbóhùn rèé o rọ kalẹ̀ bí ẹ̀fọ́ àtànà wọ́n wọ́n mi sí ẹ̀gan ò lè gbéra. Eh, èmi Olúwabùkọ́lá mi ò yọ̀dẹ̀ rí mi ìdìdì nífẹ̀ẹ́ gbẹ̀mí rí débi pé ọmọ inú mi. àwa nínú ilé ìwọ̀n parọ́ fèmí mo gba contract ah, mo ń lọ sàbújá tí n bá fi lè dé báyìí ìgbésí ayé mi àti wa àtàwọn ọmọ ó máa yí padà sí rere ni ò ń rẹ olóǹtàn yèmí àṣọ òun lọba tí ò ní òun lọbi tó ti máa dú ẹ tó máa ṣá ẹ tó máa tó máa kó gbogbo nǹkan tó gbádùn nínú ẹ nínú ẹ ààrẹ ẹ kúrò nǹkan tèbi méjì méjì lẹ láwọn ṣe ojoyè good samaritan kalẹ̀ oyọ kídìní ẹ oyọ fàbúrò ẹ ṣebí ìwọ rèé o lọ lódìdí o padà wálé kòròfo ah hey, ah àfikọ́ lòun ṣàánú mi kọ́lọ́ kọ́ tiẹ̀ wò mí kó ṣe mí láàánú ìwọ èmi mọ̀ pé tí èèyàn tó bá ń lo ògo èèyàn bá kú àsìkò ti tó fúnlógo láti gba ògo ẹ̀ padà ni tó yẹ kó fi kó fi àbúrò ẹ̀ sílẹ̀ kó rọra kúgbà tó sì ní kidney problem kó lè gba ògo ẹ̀ kó embrace ògo ẹ̀ kó hóògì ògo ẹ̀ kó kó mọ́ra kó ṣe é láǹfààní kó ṣe èmi láǹfààní kó ṣe àwọn ọmọ tó bí láǹfààní ìwọ ń yọ kidney tiẹ̀ o lọ fi rescue ẹni tó tó ti lo kádàrá ẹ̀ dé tó ti lo ninety percent gan kúrò nù ẹ̀ ó wá wà ń bí báyìí ó rọ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ó joyè olúndẹ́gún sí mi lọ́rùn. Bùkọ́lá. wọ́n jọ dá ìrẹyẹ porúkọ mi ṣé mo dá kú ni tó bá fẹ́ sọ̀rọ̀ ní kò sàyẹn gbẹ̀gà àyíjáyá. sori sori wọ́n bọ́ náà ìgbà tí ó sọ pé ó ń lo kádàrá mi èmi náà jáde mo lọ wádìí ó dẹ̀ ni kò lo nǹkan kan pé bí mo ṣe yan tèmi. ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ òyànyàn kú yàn èmi gan ò ní yànyàn ẹni bá tẹ mọ yàyà tèmi nìyẹn àní oyè ṣe bí ọ̀dẹ̀ ẹ́ ìwọ́jọ kídìí náà o tún sì ṣe bí ọ̀dẹ̀ náà ni. ṣé wàá rí tí mo sọ pé tí mo fi parọ́ fún ẹ pé mo ń lọ sí Àbújá mo pé tí n bá jẹ́wọ́ fún ẹ ò ní jẹ́ kí n lọ mo nífẹ̀ẹ́ àbúrò mi ni mo fẹ́ràn àbúrò mi gan-an ni jọ má bínú sí mi tí n bá gbàbí kọ̀ọ̀kan My dear, uh, my drug. Kí ni? Ó jẹ́ sọ fábùrù ẹ̀ gba nọ́ọ̀sì fún ẹ, àbí ṣé mo jọ nọ́ọ̀sì ni? My drug. Hmm. Ṣé bí gbogbo ohun tó fẹ́ fún ẹ náà nì? Pàtàn fún ẹ tán náà ń sìn ṣó lálàáfíà tó fẹ́ fi lò. Ẹ̀wọ̀n máa ra lé fún mi, ẹ̀ máa ra lé fún mi, ṣe bí ilé lọ́rà fún ẹ. Ẹ̀ pọ́ṣọ̀n kan ló ń sùn lórí bẹ́ẹ̀dì, àmọ́ yí lọ yí <coughs> My drug. Hmm tí ò bá ṣe pé mi ò fẹ́ lókun èèyàn lọ́rùn ni kò yẹ kí n dìde kúrò ń bíbà ó dé òṣì ìwọ tó yẹ kó jábúrò kábúrò ẹ jẹ gbò ṣe drọ́ọ̀gì drọ́ọ̀gì kọ́. mo lè torí ẹ̀gbọ́n rọ ọsà. oye tí sàǹkọ tó máa jẹ fún mi. fruit fruit again fruit mhm. ló ti ń jẹ látàárọ̀. nǹkan tí mo fẹ́ náà nìyẹn àbí let's do smoothie um, combination of so many fruits together. Wakoba me blend and then I think I'll be fine. Okay. jen wo àwọn fruits to kù nílé wo. Mm, sorry darling. All Yeah. Eka káàsán bàbá ọkọ mi. Àǹtí ṣe wá. Bàbá ọkọ mi ìrànlọ́wọ́ kékeré kan ni mo ní lọ́dọ̀ yín. ṣé kò le. àbúrò mi kan ni ò yá. àbúrò yín kí ló ṣe wọ́n. ó ṣáà ń pariwo inú. ṣé ti gbé wọn lọ sí hospital ṣá. hospital náà lọ wà. bí èlò nìyẹn. àwọn dókítà wa ní pé ká lọ wá between two hundred and fifty thousand sí three hundred wa ni. two fifty three hundred thousand. Wow nǹkan tó ṣe wọ́n yẹn must be serious nìyẹn. ẹ ṣe sá ẹ ṣé kí n send account details mi sí yín. yeah yeah yeah ẹ send it right away ẹ rí nsìn ẹ dẹ̀ bá mi sọ fún ọ káwọn náà má fara lẹ̀ o àníṣà rẹ̀. ẹ ṣe kan sá máa send ẹ nsìn yes sá ó dàbọ̀ sá yes sá. adé mi. ọmọ mama jà ṣàárẹ̀ yẹ́sẹ̀ lọ. ta ló ní di two fifty thousand. Um, Ah, àbúrò ìyàwó ẹ̀gbọ́n mi bọ̀dá mi àjọ mi. sọmọ pé transfer yẹn máa ń yàwọ̀ lára ni ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ gbé fóònù sílẹ̀ ọlọ́run ẹlẹ́dàá mi jọ̀ọ́ má máa fi oore wá síbi tó nira kí ló lè tó yìí jọ̀ọ́ tálá gbá kígùn yẹn gan ọmọ yìí ẹ ló ṣoore fún ẹ kì í ṣe ìyàwó ẹ̀gbọ́n ẹ tí ọ̀tàdùn rẹ̀ bá bá sí kì í sin yìí dìnẹ́sì ní pé kọ́pì yẹ mo wà lè dá ṣùwọ̀n lè dá tọmọ nítorí kí ni ẹ jọ ṣé inú fámìlì tiẹ̀ kò sẹ́ni tó lè pè ní òun ò ṣe dáadáa sí ìdílé tiẹ̀ ni. máa ronú bẹ́ẹ̀ wọ́n rí wa pa ní wọ́n ṣe ń sá tọ̀ wá. a tiẹ̀ máa máa nínà ni. àmì so tí wọn ò bá rí pa ní wọn á lọ síbòmíì ibòmí yẹn ni ọ̀dọ̀ titi yẹn náà ṣáìdì ọ̀dọ̀ titi yẹn tí ìwà ẹ bá dání lò wọn ni kò ní wá máa wá sọ́dọ̀ every time. but honey tí bó ti sọ fún mi pé o ò ní ever dá sí ọ̀rọ̀ tó bá ti ní yìí tó bá ti jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú mi àti bọ̀dá mi àbí fámìlì ẹ̀. ayé àdá. tí o kí ló dé tó ń dá sílẹ̀. bọ̀dẹ́ nìyẹn ìyàwó bọ̀dẹ́ ló pè yẹ yìí só yàtọ̀ síra mọ́ ọ̀rọ̀ àti bọ̀dẹ́ ni mo ní mi ní máa dá sí mi sọ pé mi ní dá sí ọ̀rọ̀ wo àti ìyàwó bọ̀dẹ́ ṣó ti ń ṣe pé yàtọ̀ àti pé nígbà yẹn ìgbà yẹn ni ìyọ̀rọ̀ sí là sọ̀rọ̀ ń pẹ̀ yìí. okay tí wọn bá tiẹ̀ wá béèrè two fifty lọ́wọ́ ẹ̀ náà ìwọ tiẹ̀ wá mẹ́nu yí padà tí ẹ̀ gbọ́n náà ẹ̀ ló gan ló fẹ́ sẹ́ ah, àbí káńsà ni. èmi ò mọ wọn ṣàlù rẹ ni náà ni. ẹ ẹ ah, torí owó yẹn ti pọ̀ jù ní. ṣàlù ah, rẹ ni náà ni. ẹ̀ ló gan ló wá fẹ́ sẹ́ndì. èló ni mo fẹ́ jẹ́ kí n sẹ́ndì. tó bá máa gbọ́ títì mi tí wọn bá béèrè two fifty lọ́wọ́ èèyàn èmi á fún onítọ̀hún ní thirty thousand naira thirty thousand yẹn kò wá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ wà á dúró dọjọ́ kejì ọjọ́ kẹta ni tó bá sáré transfer bẹ́ẹ̀ yẹn ká tó tún mọ́sẹ̀ kan wọ́n á tún gbé bùkátà mi wá wọ́n á bìlí pé ó wà nílẹ̀ ni. two fifty thirty. àtìgbà tá ti kò sọ̀rọ̀ tí wọ́n yìí nà ní mi ti ra góòdì mọ́ bíi ti tẹ́lẹ̀ bèbí tó máa ń ta góòdì fún mi ti fẹ́ pé nọ́mbà mi pa ẹ́ àwọn ti tẹ́lẹ̀ ni mo ṣì ń wọ̀ kí ló dé mo fẹ́ ra góòdì mo fẹ́ ra run wo wo wo wo mo tẹ̀ ti change mind mi má wulẹ̀ send ẹ lọ́la la? send thirty k yẹn sí wọn nísinsìn kó dẹ̀ bá ń kó balance tó kù two fifty tabayọ thirty yòókù two twenty bá a mú kí n ètè lọ́ọ́ fi ra gold tí mo fẹ́ rà. ó ní gold ìwọ náà mọ̀ wípé tí bá máa jáde ní ìlú ọkàn mi ju gold lọ. thirty thousand. Eh ẹ̀yin tẹ ò bolówó ṣiṣẹ́ ẹ ò bolówó jìyà bolówó jìyà bolówó ṣiṣẹ́ ẹ kàn bolówó rò bó ṣe máa ná wọ́n bẹ̀rù kú mọ́ kú mọ́. kájú kí ni bí báwo. I am feeling the pains. pains wo kí ló dé láti bí oṣù mẹ́ta tó ti lọ ibi tó ti kún rẹ̀ tó ti dé ó ṣí mi láṣọ wò àbúrò ẹ̀ tó yọ kídìnì ẹ̀ fún ṣé kò máa ṣòwò àti ìyàwó ẹ̀wọ̀n jọ máa jọ láṣepọ̀ ni ṣé kò máa gbádùn ara tiẹ̀ ni wọ́n ọmọkùnrin ìjọ o má bàyè mi jẹ́ rárá ni mo sọ fún ẹ yẹn ó dẹ̀ fẹ́ sọ mí di piece of furniture kalẹ̀ sínú ilé àbóbìnrin tẹ́yọ̀ bá lájọṣepọ̀ pẹ̀lú ṣé kò ṣe piece of furniture ni. Bukky some other time please some other time. I'm not like this before, please. Hey, eh, you are not like this before. Kí kí ló sọ? Gbo o ti rí mi kó tó oh, fẹ́ mi. Ìrọ̀ ìrọ̀ ìrọ̀ mo mọ bó ṣe ń ṣẹlẹ̀. Láyé kò sọ tó jọ. Ah. Má máa kú ni kò kú. Ah. Mi ò ní gbà mi ò ní gbà. Láyé kí ló dé? Kí ló dé? Bàbá ọkọ mi, ẹ ṣe gan pé mo pè yín, ẹ jẹ mi, mo dúpẹ́ àwọn ọ̀rọ̀ kan ló wà nílẹ̀ tó ń jàràn ìrànyìn nínú ilé tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan náà lè lè bá mi paná ọ̀rọ̀ náà. ẹ̀gbọ́n yín látìgbà tí ẹ ti jọ lọ ṣe nǹkan tẹ́ ṣe tó ti dé ni kò ti pé mọ́ bó ṣe ń fè ní kú ló ń fi ọ̀la jíǹde ìyẹn tiẹ̀ mọ níwọ̀nba àti ẹ̀sìn lè máa fọwọ́ rà yẹn lórí àmọ́ èyí tó wá ga jù ń bẹ̀ ni pé ẹ̀gbọ́n yín láti ìgbà tí ó ti lọ ṣe gbogbo kidney transplant kidney donation tó ṣe fún yín ni kò ti ṣí mi láṣọ wò nínú ilé yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn kẹ́gbọ́n yín máa fi ẹ̀tọ́ mi dùn mí nínú ilé kó má tiẹ̀ lè ní àá ó dá o ìyàwó mi jẹ́ àti ẹ̀ ṣeré ọmọ kò sí nǹkan tó jọ ẹ̀yin kẹwàá ń bẹ̀ ẹ̀ ń gbádùn ayé yín ẹ̀yin àti ìyàwó yín jọ ń gbádùn ìyàwó yín wà òkè èmi tílẹ̀ bá ti ṣúbà ìmọ̀ àti bẹ̀rẹ̀ sí ní kásílì tílẹ̀ bá fi mọ́ mo lọ́kọ bíi tí ò lọ́kọ kọ́kọ́ mi má lè ṣojúṣe ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé nídìílé yín obìnrin tó bá yàn lè orò lè máa pa jẹ ni mi ò dẹ̀ fẹ́ kóró òdìlé kọ̀ọ̀kan wá pa èmi jẹ ọmọ kékeré ara mi ni mí mi mọ bóyá máa pẹ̀ gbọ́n yín ni tẹ máa ní kó tọwọ́ bọ̀wé pọ́hùn lòun yọ̀ǹda mi kí n lọ wá solution sọ̀rọ̀ ara mi àbí kẹ́yìn gan wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo mọ̀ pé tó bá jẹ́ yín ọ̀rọ̀ ilé kankan ò lè mú mi bẹ́ẹ̀ ni o. ṣẹ̀rì tí n bá ní gbogbo àlàyé tẹ́ ṣe kò yé mi á jẹ́ pé mo. Um parọ́ right right now i'm trying to put myself in your like in your shoes like mo um, mo understand bẹ ṣe feel. but nǹkankan tí mo máa ṣe ń sìn ni i I'll call my doctor máa dẹ̀ make sure pé a gbé wọn padà lọ sí hospital. a ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ jàre a nípa àti gbéyàwó on sí hospital in fact doctor to sọ me go back pàápàá pé kòròfo ni ọkọ mi tí mò ń kídìní ẹ̀yọ́ kan tó kù lára ẹ̀ kò ṣiṣẹ́ déédé èyí tó gbádùn bẹ́ẹ̀ òun ló ti yọ̀ǹda fún yín tẹ̀yìn fi ṣọkọ fúnyàwó tiyín ọkọ ti tèmi fèmí kúfọ̀lá jíǹde ló ṣe kí ló dé ẹ má fi dùn mí bọ́ mọ́ jẹ ẹ má pè mí lọ́bọ gbogbo nǹkan tó wà lẹ́yìn ló yé mi kí ló dé adé sọ gbogbo ẹ̀dẹ̀ pariwo dókítà dókítà ṣé dókítà ló fẹ́ máa ṣubí lálẹ́ ni ẹ ṣé dókítà ló fẹ́ máa ṣàyẹ̀bẹ̀ fẹ́ gbọ́n ni kí ló dé gan-an. More, more understand the ṣe feel um, is it worse is it worse but um, <laughs> èmi ò lè sun bí that's the problem. ẹ lè sun bí. kí ni mo fẹ́ mọ à ń sun bí fún. ta ló sọ pé ẹ lè sun bí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ gbalẹ́ fẹ́mi àtẹ̀gbọ́n yín kí ló wà ń bẹ̀ tẹ́ bá sùn síbí kò sí kankan tó burú tẹ́ bá sùn síbí rárá ni kò sí kankan ibi ilé ọ̀hún ilé èyí lẹ mọ̀kọ́ tẹ́ fẹ́ wá máa ṣe ń bí èyí lẹ mọ̀kọ́ ẹ fẹ́ bo àṣírí ẹ̀gbọ́n yín ni kò sí kọ̀kọ́ tó burú ń bẹ àtọ́ kẹ wá sùn bí ṣe bẹ́ẹ̀ mi ni mo ní kẹ wá sùn ẹ̀gbọ́n yín nìyẹn ló sùn sínú ilé yẹn bá a bá ní àjẹ́ ah, àgbìyànjú o lẹ́tọ̀ọ̀sẹ̀ eh, try o ká tiẹ̀ gbé sókè fúnra rẹ̀ náà ló tún máa máa dorí kodò so kí la fẹ́ ṣe nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ kò sí nǹkan tó burú tẹ bá sùn sí bíbá ẹ lè sùn bí torí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bí pé ẹ kò rí pé ọmọ òrukàn ni ní ìyá mi ò ní bàbá kò síbi tí mo fẹ́ yà sí òun lọ́jọ́ bí ìyá jẹ mí torí mi ìmọ̀ bí tẹ́tẹ́ kí gbéra mi lọ báyìí. etí ìrọ̀lọ́ ń bá mi gbọ́n sí pé mo ń sun bí. kò sí kankan tó kò sí kankan tó burú nù ẹ̀ ibi ilé ọ̀hún ilé kò sí kankan tó burú nù ẹ̀ kò sí o. Oh, ẹ wo dókítà ṣẹ̀rí láti lọ́ọ́ láti ṣe kidney transplant tí wọ́n ti fún mi nìkan nínú títí ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n mi fi ní kú fọlá dìde lọ́n ṣe bí mi ṣe ń get better by the day làwọn sick sí lójoojúmọ́ I, I, I don't know what is going on ṣe gbogbo help tẹ bá fi pé ẹ lè ṣe fún mi for him to even get better káwọn náà káwọn náà strong bí mi náà ṣe strong yẹn sí i ó ní mò ń wà please help. uncle kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ mm-hmm. ṣe rí nígbà tí ẹ̀gbọ́n yín wá ń gbà yẹn tí wọ́n ní àwọn rẹ́dì láti fi kíni tàwọn lẹ̀ fún yín we did a test on him and test yẹn jẹ́ kó yé wa wípé um, kidney wọn méjèèjì kan nú ẹ̀ ló wà stronger ìkan ti weak and a dẹ̀ sọ fún wọn but ẹ̀gbọ́n yín wọ́n insist wípé èyí tí ó wà stronger yìí òun ni ká lò fún yín pé àwọn ṣàfẹ́kẹ́ kú àwọn àbúrò àwọn àwọn ọlọ́ọ̀vẹ́ you know wọ́n ṣàṣọ oríṣiríṣiríṣi and wọ́n tún wá sọ pé àwọn ready láti tọwọ́ bọ̀wé and he did ẹ̀gbọ́n mi ṣe tó tó yẹn wọ́n ṣe tó tó yẹn. olúwa olúwa ah, ikú mi lẹ̀gbọ́n mi gbà kú yìí. ok doctor kí ni eh, mi ò mind any anything at all tó bá máa lọ mo ready láti lọ iyekíye tó bá máa jẹ kọ́ṣà get better. uncle ṣe fẹ́ kí n wá factual bẹ́ẹ̀ ni sá ṣe rí orí ọ̀fọ̀ lọ́hùn nìkan lẹ́gbọ́n yín lè fi leave ṣe rí mọ́ṣẹ́ wà yẹn kidney ti bí yẹn ti week gan at any time from now we might lose him yes but the only thing kan ni pé between now say three days tọ́lọ́mbà lè jẹ́ ká rí donor fáwọn náà he might live three days. <sighs> okay doctor help me out any donor at all ẹ bẹ mi search any donor at all at all iyekíye tó bá máa ná mi your mind mo máa ná. ní amount at all. ẹ ṣe láfi ẹsọ Ọlọ́run our key plasma search. adé mi adé mi ṣé wọ́n fẹ́ fìwé mi ṣe rẹ léṣe ní báyìí má tún dákún nǹkan tó wà nílẹ̀ fún wa má tún dákún mọ́ nǹkan tó wà nílẹ̀ ṣàánú mi jọ̀ọ́ ṣó ti rí bó ṣe wọn lọ́mọ ọba ló ṣe ń ṣọlẹ̀ èyí ọlọ́run dẹ̀ máa ṣèyí tó dáa at the end of the day torí pé mi nígbàgbọ́ fọkàn ẹ balẹ̀ jọ má ṣe bẹ́ẹ̀ lè ṣe. ọ̀rọ̀ yóò jẹ́ pé tó bá tó bá tí gbogbo èèyàn bá ń ṣe kò tọ́ sí mi kò tọ́ sí mi rárá mi tẹ̀ súnmọ́ sàkà ni ẹni tó ń ṣerú ẹ̀ fún bọ́dà mi gbogbo nǹkan tí mo dà lé ní kò ṣẹ́yìn bọ́dà mi náà gbogbo bí mo ṣe kàwé wọn tún wọn mọ wọn tún tètè má rí nítorí ọmọ pé táwọn bá ti má rí àwọn afẹ́ mójútó ìyàwó àtàwọn ọmọ wọn tó fi rán mi lọ skul tó fi rán tí gbogbo tí mo ṣe dà nígbà tí mo tún ní problem tó jẹ́ pé fèyíkú fọlá dìde ni àwọn ló tún dúró tó tún ṣàdúró nǹkan tó ṣe yẹn ṣó wàá jẹ kó jẹ́ mi ni mo máa ṣe irú nǹkan báyìí fún wọn òun lọ sọ pé fifty fifty lọ́wọ́ ẹ̀ bóyá máa kú bóyá máa yẹ kò yé mi gan fúnra mi má ṣe o má ṣe owó náà. kí ni mo fẹ́ sọ ọ̀rọ̀ dùn mí líle torí mo mọ̀ wípé púpọ̀ nínú nǹkan tó wà lẹ́yìn èmi ni mo fà á èmi ni torí pé mi ò gbé láyè láti dúró ti bọ̀dé bó ṣe wù ẹ́ lóòótọ́ òun gbìyànjú àmọ́ ń wẹ̀ kó ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ mi ò jẹ́ kó lè ṣe tó tí n bá sọ pé ẹ̀rí ọkọ mi ò máa jẹ mí irọ́ ni mo pa conscience mi ń disturb èmi náà àmọ́ àtọ́dára ẹlẹ́bi àti gbogbo ayé dá mi lẹ́bi nǹkan tó bá ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àdúrà ló kù àdúrà nìkan ló kù ó dẹ̀ nígbàgbọ́ wípé ọlọ́run á dábọ̀dà sí nǹkan kò ní ṣe wọ́n jọ nítorí ọlọ́run. má ṣe o nítorí ọlọ́run nǹkan kò ní ṣe wọ́n ọlọ́run á bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn jọ má ṣe rẹ̀ léṣe. Adétúnjí látẹ̀kan tí mo ti jókòó sí bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ òfèsì ó dẹ̀ fi mí pe igi látàárọ̀. Ah, eh, eh. báwo ló tún ṣe ní. Ah, dókítà ẹ ra sà. ọlọ́run á fún ọ lálàáfíà. ẹ wo atẹ̀kan tí mo ti débí mo ń bá sọ̀rọ̀ kò dáhùn mímí ẹ̀gbọ́n ò tún wá yé mi bó ṣe ń mí. wọn ò bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. madame ah, madame ṣe fún mi ẹ lọ dúró dè mí ní reception máa pè yín later. Ah, àìrò gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe lójú mi <laughs> màá fún yín màá sún. no no no kò sẹ́ni problem ẹ̀yẹn kò excuse wa ẹ jọ ehm, màá pè yín ṣe ti gbọ́. mo lè torí ẹ̀gbọ́n rò kú ó mo lè torí ẹ̀gbọ́n rọ̀ ṣáá ẹ̀gbọ́n sọpá yé dùn kí n wá jayé ẹ̀gbọ́n sọpọ̀ mú dùn kí n wá mọ́ mú. blood is thicker than water mi ò lè bẹ́gbọ́n mi ṣọ̀tá. ẹ̀gbọ́n mi mú mi ayé oh, kí n tó mú mi ayé ẹ̀gbọ́n mi jọ ayé ẹ̀gbọ́n mi jọ ayé. wà á pàkẹ́ wọn.

ìfẹ́ yín lẹ́yìn ikú adétúnjì mi ìfẹ́ kí yánpọnyánrin kan kó tún ṣẹlẹ̀ ẹ jẹ́ kí kan yé wa o ẹnìkan ò lè pẹ́ nìkan kan bá a bá rẹ́ni tó bá ṣàṣẹ́ nìkan tẹ́ni bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kú tó rò pé òun lòún pa irọ́ ńlá ni ọlọ́run bá nìkan lọ́ba tí mo mọ̀ ti ń pa ni ẹ jẹ́ ká gbà pé bí a ṣe kọ ikú adétúnjì ló ṣe rí mi sì kẹ́nikẹ́ni kó ru àrùn lẹ́yìn ikú ẹ̀ mi kí ẹbí kó bàjẹ́ ìyàwó mi dákun tó lọ lọ́hùn jẹ́ ká gbà fọ́ lọ́hùn ọlọ́run pa ló mọ ohun gbogbo òun náà sì ló lè ṣe ohun gbogbo òun ló mú adétúnjì lọ mo wá gbàládùra wípé ó lọ báyìí iwájú tó kọjú sí ada ẹ̀yìn ẹ̀ náà ò ní bàjẹ́ lẹ́yìn ikú ẹ̀ ò ní mọ̀yà ò dẹ̀ ní mọ̀ṣì ìbànújẹ́ ò ní dé báyìí. rárokò kò tọ́ síbi ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ tó bọ́ sọ́bẹ̀ẹ́dù ọ̀bẹ ti ṣe kó tó fẹ́ ṣe náà kìbí Adétúnjí Àkànbí kò mọ kó tó ṣe kò mọ Adétúnjí kúrò nínú ilé Àkànbí múra ó jáde ó sọ fún èmi pé òun lọ sàbújá òun fẹ́ lọ gba contract láì jẹ́ pé òun àtàbúrò ẹjọ́ lọ fẹ́ lọ ṣe kidney transfer fúnra wọn ni èmi ẹnìkejì ẹ̀ àkọ́bí ò bù mí gbọ́ ibi ọlọ́rọ̀ abetí dídi ṣe bóun ló tẹ́lẹ̀ yìí ṣe bóun ló ti ṣẹlẹ̀ yìí ṣe bójú gbogbo wa ti mọ́ báyìí ṣèbẹ́ni tó yọ̀ǹda kíndì fún wa láyé wà láàyè síbẹ̀ ṣèbí àwọn ọmọ jókòó yìí tíyàwó tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ṣèbọ́kọ tèmi lálàdún samaria òun dà lẹ́ni ṣèbẹ́mi mo dọ́ pọ́ ó dá. ìyáálé mi ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ tèkè ìzì mi ní fẹ́ kẹ́ rú arokan jù. mi ò bínú mi ò rarokan o. Bùkọ́lá ó tún rarokan ní gbogbo ilé tó ń sọ yìí. àmì a ní kó má rarokan ọmọ àbúrò ọkọ ẹ ó ti sọ pọ̀lọpọ̀ rọ mo sì mọ̀ pé òun náà lè fi ẹ́ sílẹ̀ kò lè fi ẹ́ sílẹ̀. sista Sherry tẹ bá bara jẹ kó tó bẹ ojú bẹ lọ torí nǹkan tẹ́gbọ́n mi ṣe nínú ayé tèmi òun náà ló ń lọ yìí èèyàn ni wọ́n tòmí ò lè wá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ sí wọn kí n wá fi ẹbí wọn sílẹ̀ kí n fi ẹ̀yìn àtàmọ́ wọn sílẹ̀ ah, kò lè ṣeé ṣe á jẹ́ pé mi ò mórè nìyẹn Sherry okay you know that most of my businesses are not here tó bá jẹ́ pé ó wù yín lọ stay abroad ẹ̀yìn àtàwọn ọmọ kò sí wàhálà ẹ jẹ́ ká jọ máa padà lọ then ìkan nínú àwọn businesses mi tó wà lọ́wọ́ ẹ̀yin náà máa manage ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tí ò ní sí wàhálà nǹkan kan tó dá mi lójú ni pé mi ì ní fi ẹ̀yin àtàwọn ọmọ yín sílẹ̀ kí àjẹyìn máa ṣojú máa dẹ́ṣẹ̀ yín. ó dẹ̀ máa ṣe. ṣe báwọn lọ jókòó yìí ṣèbó lọ́rọ̀ tèmi àti wọ́n jọ sọ kẹ́gbọ́ wọn tó kú ṣèbó nìkan tí mo pè wọ́n sí tí wọ́n rí kankan ṣe sí àwọn rèé o wọ́n lérí wọ́n lé kà nígbà tí ẹ̀gbọ́n ọmọ ò tí kú wọn rí kankan ṣe sí ṣé ìgbà tó wá kú tó òun ló fẹ́ rí nǹkan ṣe sí. tó bá jẹ́ tọ̀rọ̀ tí wọ́n pẹ̀lú ẹjọ́ sọ kò sí ètò ẹjọ́ sọ tí ò gbé sí mi létí o mo gbọ́ sí o. ẹ gbọ́ sí. bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan. ah ọlọ́run ọlọ́run mo lójú ẹ wá ẹ̀rí tó yàrá wá pọ̀ báyìí pín yẹlẹyẹlẹ sọ́dọ̀ ẹgbọ́n sí ẹ ṣe kọ́kọ́ ìyọnu mi ìyá oníjẹ yín ah! ẹ̀yin lè kúkú kí ló wá fẹ́ gbà lọ́wọ́ ọkọ mi tó wá di nǹkan tẹ gbà tí báyìí ìbọn ti jẹ́ kí n gbọ́ sí i kálípẹ́ ti jẹ́ ń gbọ́ sí i ni màá ti bá yín dá sí i àádé ah, ah, mi hmm? pẹ̀lú ìyà tí ẹ̀gbọ́n ẹ kọ sí wa nígbà ayé wọn ìyàwó wọn tún wá gbà nǹkan tì lọ́wọ́ ẹ ẹ wo nǹkan kí nǹkan tẹ bá fẹ́ ẹ sọ fún mi màá fọwọ́ ara mi gbà lọ́wọ́ ọkọ mi màá dẹ̀ mú lẹ́yìn lọ́wọ́ tọkàntọkàn ní ah. pàápàá. kódà ẹ ti gbà báyìí báyìí bí mo ṣe ń sọ yìí. Ah, ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gan bí mo ṣe yẹ kó rí nìyẹn. so fẹ́ gbọ́ ìgbà tó ń sọ̀rọ̀ ẹni tó lè é ṣe ni torí láìkọ́ ẹ̀gẹ́rẹ́ nìkan kì í fàwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Ah, ẹ wo ẹ̀gìrì ti kú báyìí ẹ fàwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú ẹ fi ṣe dùndú ẹ fi ṣe yáàlù kódà ẹ fi lu gúdúgúdú kan pàápàá tó bá wù kó já kó já dànù kí ló dé. ẹ ẹ ẹ jọ onígẹ̀dú oní ìyáàlù omele kò tún yé mi ẹ jọ ṣó ní ṣe pẹ̀lú ìlú ni. so kò lè yí ẹ tó bá kó àwòrán pẹ̀lú àwòrán ìgbà máa lugi. ẹ̀gbọ́n mi mú mi ayé kí n tó mú mi ayé ẹ̀gbọ́n mi jẹ́. bí bá kọ̀ni ẹ̀gbọ́n lè kọ̀ni táyà bá yà lọ ẹ̀gbọ́n lè yà lọ. tó lọ sóko abódó ni kí ló ṣe tó sùn tí ó jẹ o. kí ló pẹ̀ mọ́ mi. ṣé bí kò ṣe pa nínú náà. kí ló pẹ̀ mọ́ mi. lọ́nà. ikú ẹ̀gbọ́n mi. Dear, darling. Honey. Please come, darling. Ah. How are you? Eh, yeah, baby. Uh, How are you? I'm fine, darling. Bon, sure. Very okay. Always looking beautiful and smart. <laughs> Thanks, love. Seriously. Ẹ ta wọlé lẹ. Wọ́n ṣe ń bínú nìyàwó. brother? bùrọ̀dá ah ah ah. tún ní gbogbo eléyìí no ah woman yìí máa problem girl? serious one Papa. ẹ jọ ṣó dìgbà tí ọkọ ti tèmi náà bá kú kó tó lè wà satisfied ni or what. mi ò understand mi ò mọ nǹkan tó tún fẹ́ mi ò mọ nǹkan tó ń fà o. ìgbà mi ládùn nǹkan ta ti fún wọn ṣó tún ṣe expect nǹkan mi ni. <laughs> no honey. kí la fẹ́ ṣe ń sìn. ìwọ má wọrí ní tiẹ̀. wọ́n ah, sọ pé kí n má wọrí ìnáwó. Don't worry Don't worry. ìwọ́n ti ìwọ́n ti wọ́n ti send letters in Don't worry wọ́n á bá mi bẹ̀. kí lóbìnrin yìí tún wá pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún ọkọ ẹ̀ nígbà yìí ẹ̀ kí ló tún fẹ́ kó tún ṣe. kò yé mi o. ṣó fẹ́ pa ẹ́ fún mi ni. má worry n tẹ ó fẹ́ tọ́ mi sùúrù ní bàjẹ́ mo mọ bọ́n ṣe ń fi sùúrù tẹ́yàn lọ́rùn màá fi sùúrù bá lọ. ṣé mo pẹ́ sùúrù yẹn mi ò mọ ọ lọ rárá tó bá dẹ̀rí bínú mi kò ní láìkí ẹ̀. ìwọ ṣáà máa wọrí ìwọ má dà sí tiẹ̀ tèmi mi ló ń bá fa máa wọrí lọ́ọ̀yà ti send letter sí mi nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ èèyàn máa gbà fọ́lọ́ òní kò sẹ́ni tó dùn mọ́nú bẹ́ẹ̀ ó ibú ti ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe. màá lọ rí lọ́ọ̀yà náà adéjọ sọ kúkú náà and then we know what next to do. ẹ dúró náà kí ni kò tá fẹ́ bá lọ́ọ̀yà sọ gan sí ṣó tún fẹ́ gbà nǹkan mí mi kò ṣáà pé kò ṣe mọ́ àbú fẹ́ pa ẹ́ ni. Bukola I don't expect this from you pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ló wá lọ take real action láti máa lọ fún àbúrò ọkọ ẹ níwèé láti sú ẹ sí kọ́ ìpínlẹ̀ olóko ọkọ ẹ kí ni gbogbo wọn yẹn ṣẹfẹ́ṣẹ́ bí dàrú ni àbí kí ló rò dé gbogbo nǹkan tó ṣe ìgànnà ta ló fún ẹ gbọ̀ngàn tó fi ṣe nǹkan tó ṣe yìí. Bukola, I'm talking to you. Do you think what you are doing is right? Gbogbo nǹkan tí mo ṣe tí ò bá ní meaning tí ó ní meaning tèmi. Mo dẹ̀ mọ reason tí mo fi ṣe. Mo dẹ̀ mọ àǹfààní tí èmi àtàwọn ọmọ mi ta máa jẹ nínú nǹkan tí mo ṣe. Mo mọ nǹkan tí mo ṣe o. Ẹ má rò pé mi ò mọ nǹkan tí mo ṣe. Kí ni tó yí ẹ? What kind of meaning? As we tie we, ẹni ẹ meeting tẹ fẹ́ ṣe, àwọn ọmọ ò gbọ́dọ̀ sí ń bẹ̀. Ṣé wọn ò nígbà kan tó ṣẹlẹ̀ ń bí ni? abẹ́rù pé mi ò ní ṣàlàyé gbogbo nǹkan tẹ́ sọ fún wọn <laughs> abẹ́rù pé wọn mẹ́ni tó pa bàbá àwọn. ooo ooo lẹ́nu ẹ lẹ́nu ẹ <laughs> mo dẹ̀ sọ́rí fún ẹ o torí pé ojú tí ẹ kó o fi ríran ló fi ń tẹ̀lẹ̀ tó o bá mọ ipa tí adéoyè ń kó nínú ọ̀rọ̀ ẹ tó o bá mọ èrò tí adéoyè ní sí ẹ o ò ní gbègbèsẹ̀ tó gbé yìí bọ́nà bóyá kò yé ẹni let me tell you one thing ìfẹ́ tó wà láàárín adéoyè àti adétúnjí kò kéré láti ilẹ̀ wọn láti gba ìwé wọn wá nígbà tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n mi àti ìyá wọn gan tó jẹ́ ìyàwó ẹ̀ tí wọ́n sùn wà láyé wọn ò rí àárín wọn tó fi di pé ọ̀sẹ̀ wàá pàdé ẹ̀gbọ́n ẹ̀ tó fi fẹ́ ṣé o lè fẹ́ yà wọ́n ni àbí kí ni gbogbo nǹkan tó fẹ́ dá sílẹ̀ yìí ṣé o fẹ́ bíbàjẹ́ ni ṣé o fẹ́ bíbàjẹ́ ni anyway mi ní much láti sọ dilọ can you please open up. ṣé rí sá láti bíi twenty five years tí mo ti practice mi ì tí ì client mi rí Adéoyè lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí client mi láti sọ fún mi pé kí n prepare will ní thirty percent seventy percent seventy percent fún madam àtàwọn ọmọ and thirty percent fún Adéoyè fúnra ẹ̀ tó jẹ́ client mi ṣe rí kéèsì yẹn sà ó ti dá wàhálà sílẹ̀ gan gidi nínú ilé wọn ilé wọn ń dàrú gidi ìyàwó wọn gan ó ń bá èmi gan fúnra mi àṣẹ lọ́ọ̀yà wọn ó ń bá mi fa wàhálà ní gbòòrò ah, wàhálà yẹn pọ̀ sá so after all this ni client mi ṣe wá ní òkè wíìlì yẹn o ẹ jẹ́ ká ṣe báyìí kó jẹ́ fifty fifty ah, ẹ sà kò yóò sí what is happening. and gbogbo nǹkan tí mò ń sọ is well documented. kò ṣe lẹ́yìn mi o sọ pé mo sọ pé kò sí gbèsè tó máa gbé tí ò ní sọ fún mi ah, ọláyé adétúnjì òṣù kò jọ̀hún náà òun ló pa òun ló pa òun ló pa ohun tí adétúnjì ṣe fún adéoyè kì í ṣe nǹkan tó burú náà ṣó wá da kí àbúrò kó ṣáájú ẹ̀gbọ́n lọ ṣó da kí àbúrò ṣáájú ẹ̀gbọ́n lọ. olórí ẹbí àwọn tẹ́ ń sọ yìí bí ọmọ lọ́jẹ́ sí i. no no no no wọ́n ń sọ láàrin ọmọ ìyá sọmọ ìyá ni ah ṣé wọ́n lọ́lọ́run ni àbọ̀mọ́ bọ́lọ́run ṣe ń tó nǹkan ẹ̀ ẹnì kan ò nìkan o àsìkò Lukaku bá tó a lọ. àǹtí um, mi ò fi ó pé ó jẹ́ ká máa gba ọ̀rọ̀ ibi ẹni ń gbàgbọ́ ọtí ni because for me I feel pé gbogbo nǹkan tí mò ń ṣe mi ò ṣe nítorí mo ń ṣe nítorí ẹ̀gbọ́n mi nítorí nǹkan tó ń ti gbé ṣe láyé tèmi náà ló ń lọ lọ́kàn yìí at first yes èmi ni mo ṣe ní seventy thirty even for the fact that um, ìyá yìí ń bá mi fa a lot of wàhálà nínú ilé tí mo fi wá result pé okay let's make it a fifty fifty ìkọ̀kan náà jọ ní gbogbo wa ká ṣe ní fifty fifty and let everybody live a good life mo mọ̀mọ́ mi ò máa pè yín from time to time kí n máa sọ fún yín nítorí kí ni mo fẹ́ fi gbogbo yẹn ṣe gbogbo èyí tèmi ń ṣe èmi ń ṣe fọ́lọ́run ni ẹ̀san mi máa wá látọ̀dọ̀ ọlọ́run and i'm doing it because of my brother mo kàn fẹ́ correct impression kan ni torí nǹkan ọ̀bànújẹ́ ló jẹ́ fún mi nígbà tí mo gba lẹ́tà látọ̀dọ̀ lọ́ọ̀yà yín tí wọ́n accuse me, pé mi ni mo pa ẹ̀gbọ́n mi it's a sad one I just want to correct that impression ikú ẹ̀gbọ́n mi kò ti ọwọ́ mi wá mi ò ń ṣọmọ bẹ́ẹ̀ mi ò ní ever gbèrò láti ṣerú ẹ̀fẹ́ gbọ́n mi. But you know all everything is settled so kò sí wàhálà mọ́ um, document wà lọ́wọ́ lawyer and then he's gonna give it to you and you can actually sign and then. ṣorí kan báyìí sìn ṣorí rẹ báyìí sìn tá a bá sọ̀kò sọ́jà ara lẹ́ni ló máa bà gbogbo nǹkan tó fẹ́ dàrú ṣé ó ti rí ṣé o gbogbo nǹkan tó ń ṣe ètò ìyànfẹ́ bọ̀ ni. now kí ló fẹ́ ṣe báyìí will you withdraw the case. Don't know. It's, it's fine. It's fine. Everything is fine. Mo fi ṣẹ́jú mo fi ṣẹ́jú ọmọ mi ṣẹ́jú ọmọ mo yọ̀ǹda. Èṣe ọmọ mo kọ́ mi èmi ni kò tán. Ojú tẹ̀gbọ́n mi ojú tì mí, ojú tàbúrò ojú tì mí, ìwọ ló ń lọ ojú tì ó àjọṣepọ̀ tó wà láàrin ọmọ ìyá kò ṣe tú o. okùn ọmọ ìyá yìí kò ṣe já. máa jẹ́mu yẹn ti wà tipẹ́ látòdì ọ̀run. ọlọ́run ló fàṣẹ sí ọmọ ìyá tó bá rúre ló máa sọ ọ́ rí i. Blood is thicker than water mi ò lè bẹ́gbọ́n mi ṣọ̀tá. ẹ̀gbọ́n mi mú mi ayé kí n tó mú mi ayé ẹ̀gbọ́n mi jọ ọmọ ayé kí n tó dọ̀mọ ayé. tẹ̀bí bá kọ̀ ni ẹ̀gbọ́n lè kọ̀ ni táyà bá yà lọ ẹ̀gbọ́n lè yà lọ. tó lọ sóko abódó ni kí ló ṣe tó sùn tí ó jẹ́ kí ló pẹ̀ mọ́ mi. ṣé bí kò ṣe pa nínú náà. kí ló pẹ̀ mọ́ mi ó ṣe mí ní kàyéfì o. ṣó ti dìgbà kan náà nù. ikú ẹ̀gbọ́n mi. ó ṣe mí ní kàyéfì o. ikú ẹ̀gbọ́n mi. ṣó ti dìgbà kan náà